رواه البخاري وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطف متفق عليه وفي رواية لمسلم حق المسلم ست إذا لقيته فكلم عليه وإذا دعاك فأجب وإذا استنصحك فانصح وإذا عطس فحمد الله فشمته وإذا مرض فعد وإذا مات فاتبعه فأتبعه فأتبعه فأتبعه وعن أبي عمارة البراء, البراء ابن عازب رضي الله عنهما قال أمرنا رسول الله صلى الله عليه وسلم بسبع ونهانا عن سبع أمرنا بعيادة المريض واتباع الجنائز واتباع الجنازة بتشميت العاتف وإبرار المقسم ونصر المظلوم وإجابة الداعي وإفشاء السلام ونهانا عن خواتم أو تخطم بالذهب وعن شرب بالفضة وعن المياتر الحمر وعن القصي وعن لبس الحرير والاستبرق والديباج متفق عليه هذه أنا هو إقبالي أقلت إمام النووي رحمه الله تعالى تتم على يواني nípa ṣíṣe المسلمين àti fífi ọwọ́ rẹ̀ wọ́. Àdéhùn alákọ̀ọ́ lónìí ó ní í ṣe pẹ̀lú pé ká máa ran wa lọ́wọ́. Ìrara ẹni lọ́wọ́ àràjẹ́sìn Islam tó mú wa ni. Mùsùlùmí kan ran Mùsùlùmí lọ́wọ́. Àsìkò tá a fi ràn lọ́wọ́ sí. Ó lè jẹ́ pé wọ́n ń ṣàbòsí mi àbí kọ́ jẹ́ ẹni tí wọ́n ṣàbòsí sí. Ànábì sallallahu alaihi wasallam ní ansur akhaka zaliman aw mazluman. Ràn ọmọ ìyá rẹ lọ́wọ́. Bọ́yọ̀ ló ṣàbòsí. Àbọ̀jẹ́ ẹni tó ṣàbòsí sí. Ìjọ́dájú ní pé gbogbo oníkálukú wa yóò wù wá láti ṣe ìrànlọ́wọ́ fẹ́ni tí wọ́n ṣàbòsí sí. nítorí tí ọ̀tọ́ sí ni wọ́n fi lọ. gbogbo abáwá sapásasẹ̀ láti mú kí àbòsí tó rí lu kókó ń bẹ́ẹ̀ wọ́n dájú pé ń tọ́ da aláṣẹ. bó wàá ní alábòsí tí wọ́n tún ní ká ràn lọ́wọ́. èèyàn ń ṣàbòsí sọ́mọlá kejì ó ń sa burúkú ìdá sọmọlàkejì wọ́n tún ní káràn lọ́wọ́. eléyìí ló fà á làwọn sàhábà fi béèrè wọ́n lọ gbọ́ ti ẹni tán sàbòsí sí báwo ni tálábòsí tẹ tún ní káràn lọ́wọ́. àtọ́rọ̀ táwọn ẹni sọ̀rọ̀ láàyè ń sọ ní òye nítorí pé njẹ́ ọ̀pọ̀ wá sí ọpọlọ mi ìyẹn ni pé ràn án lọ́wọ́ ó túmọ̀ sí pé ràn án lọ́wọ́ kí n lẹ́yìn pẹ̀lú rẹ̀ jẹ́ kí n tọ́ dáwọ́lé oṣooṣe àbá ara alábòsí lọ́wọ́ báwo ẹjọ́ kọ́ àwọn alákin lẹ́yìn àwọn alá pẹ̀lú rẹ̀ láàjẹ́ kábòsí tó fẹ́ ṣe oṣooṣe eléyìí ni tí ọ̀wọ̀ kọ́ wá sọ̀pọ̀lọ̀ tí wọ́n ń gbà tó máa ní ran alábòsí gan lọ́wọ́. ló fà láwọn sọ̀hábà fi béèrè pé a gbọ́ ọ̀ká ran ẹni tó ń ṣàbòsí sí lọ́wọ́ torí pa pẹ̀lú rẹ̀ a kì í lẹ́yìn a ní jẹ́ kí aburú tí wọ́n ṣe sí i kó dé òfin ibi tẹ́ni tó ṣàbòsí sí ń fẹ́ kó dé sí i. gbàtọ́ máa ní ìràn lọ́wọ́ kò bá àjẹpọ̀ ní wọ́n ṣàbòsí kò bá àjẹpọ̀ ní wọ́n ṣàbòsí sí eléyìí bíbí rẹ̀ àwọn sọ̀hábà fi ní agbọ́ káràn lọ́wọ́ nígbà tí wọ́n ṣàbòsí sí èwo wá ní káràn lọ́wọ́ nígbà tí wọ́n ṣàbòsí. nítorí pé Islam ẹ̀sìn tó dáa nìyẹn Islam fẹ́ ló dé làwọn èèyàn yìí fi mọ̀ pọ́ yẹ káwọn ọmọ ẹ̀sìn béèrè báyìí torí a kó tó di pé islam di ẹnìkan ní béèrè irú béèrè kan sọ pé ó rí béèrè sí. nítorí pé sáájú kí islam ò tó dé àwọn èèyàn máa ń ranra wọn lọ́wọ́ ni lórí pé ẹ̀yà wa papọ̀ ìran wa ṣọ̀kan èdè kan náà là ń jọ ń sọ ara ilé kan náà jọ ni wa. ìdí táwọn èèyàn fi máa ranra wọn lọ́rùn tẹ́lẹ̀ náà. torí ẹ̀ sẹ́ni kí a bá ti lè pè ká lọ yọ tẹ̀lé náà yẹn kò pé à kí n ká lọ tójú ìjà ló mú mi lọ yìí o kí ni tí ó mú ọ jẹ́ kórè àrí lọ wà tí ń fi ràn ọ́ lọ́wọ́ jẹ́ mà ẹnìkan ní bẹ́ẹ̀ rẹ̀ wọ́n fẹ́ tẹ̀lé náà ní kánsọ̀kánsọ̀ torí ولا يسألون أخاهم حين يندبهم في النائبات على ما قال برهانا ويبي أما يا ليو nígbà tó bá pè wọn pé yá ó sì yá náà ni ó ní béèrè ẹ̀rí tó múnádóko tó fi yá pé kí n tẹ̀lé ọ̀ ọwọ́ kó ti dán ọmọ ìyá wọn tó sì ti lọ yá ọ́ yá náà ni. tó bá gbé bẹ́ẹ̀ ni wọ́n náà ń ṣe lẹ́yìn ìgbà tó ti gba islam bẹ́ẹ̀ lẹ́ ń ṣe láàrin ara nígbà tó ti gba islam ẹ̀yin ẹ̀yà kan náà ẹ̀yin ẹran kan náà ẹ̀yin elédè kan náà láìbìlà ó túmọ̀ sí pé fíkùn já ènìyà ìṣesí ayé ojú dúdú ń bẹ lára yín. irú rẹ̀ ti pọ̀ ní nàìjíríà ti wà lónìí. ẹ̀yà mẹ́yà ó ti bà ayé ọ̀pọ̀lọpọ̀ jẹ́. nínú tẹ́tù tẹ́fì rí pé ọ̀rọ̀ tí ò tọ̀rọ̀ ó mú àwọn èèyàn débi wípé kí wọ́n máa gbójú aga síra wọn wọ́n yọ nǹkan ìjà síra wọn wọ́n fẹ́ ara wọn. àsìkò táwọn bá wọn ṣe gbogbo ẹni tó bá bá wọn bẹ̀ kálukú ọkàn pọ̀ lẹ́yìn ẹ̀yà tiẹ̀ ni. ẹnu ẹlẹ́sìn máa rí lónìí àti ní gbogbogbò àwọn ọmọ sọ fún pé wàhálà ń ṣẹlẹ̀ òde ìjọ ìjọ mẹ́ta kan lọ lẹ́kọ̀ọ́ mbẹ́ ọ̀ táwọn èèyàn ń para àwọn haúsá yorùbá lórí kìnnì àmọ́ haúsá kan gbẹ́rù àmọ́ yorùbá kan tọ́ ìjà wa ṣẹlẹ̀ yorùbá gbè lẹ́yìn yorùbá haúsá gbè lẹ́yìn haúsá ẹ̀mí jẹ̀ tó bá dijọ́ gbé ní ọ̀fẹ́ àwọn aṣọ pé wọ́n lọ tó gbé wa sáfi tètè wá lójijì náà ní ń jíjà ẹ̀yàmẹ̀yà ni mi ò fẹ́ kó ń yan haúsá jẹ èmi sì fẹ́ kọ́ fún yorùbá rubbish nonsense talking tó kú yẹn débi kankan àbí dàánù. ẹni tí ẹ bá rí gan tí ń fẹ́ wulẹ̀ tí ń jà gbèjẹ̀ ìyá gan orí rẹ̀ ti dàrú ó ti kú wọn sí gbèsè ní ọ̀bọ ẹ̀yọ̀ fókè tí wọ́n fẹ́ fi sí. alóòbí sọ̀rọ̀ lọ́wọ́ àríwá rẹ̀ sẹ́lẹ̀ ọlọ́ọ̀mọ̀ fẹ̀yàmẹ̀yà. lẹ́mọ̀ ṣe kó ràn ọmọ ara rẹ̀ kélédì ọmọdé rẹ̀ Ànábì ní dàrúhà fẹ́ ìnáhà mọ̀ntẹ́nà ẹ pàtì ọrùn òkú nbẹ́tẹ́ ni ọrùn bàjẹ́ báyìí sẹ́nìkan gbé òkú nbẹ́tẹ́ ẹran lárugẹ níbi tí ẹran tí pa dáadáa ń bẹ dájú pé ní ìgbà táwọn èèyàn bá ti jẹ́ kí wọ́n máa rara wọn lọ lórí ìbàjẹ́ èèyàn kàn máa ra àwọn èèyàn lọ́wọ́ lábẹ́ àbúradà pẹ́yà wà kánà èdè wà kánà ìran wà kánà ìlú wà kánà àwọn dájú pẹ̀lú lọ́wọ́ adúláwùjọ mi tó dájú pé olójú dúdú burúkú ni wọ́n máa pè é torí ẹ̀ ẹ jẹ́ ká kíyèsára o ní ayé jàre níyà wọ́n tún ké lóyè pé fahal ana illa min ghazayyati in ghawat ghawat wa in arshad ghazayyatu arshad. Oyè mi ọ̀jẹ́ nìkan bí ìbá sẹni tó ti nú ẹ̀yà gòzẹ́yà wà. Tí gòzẹ́yà tó bá ṣìnà tó mórí òun náà ṣìnà bí wọ́n ní tí kò sẹ́yìn àyà òun bá sì mànà ajẹ́pọ̀ náà jẹ́ni tó mànà yẹn ni kí ẹ̀yà mẹ̀yà lásán làwọn fi ń sẹ́lẹ̀ ayé wọn. ìrẹ̀ ẹ̀ràn lọ́wọ́ ní ìgbà tó bá jẹ́ ẹni tó ṣàbòsí ẹ sì súnmọ́ sí àìràn lọ́wọ́ nígbà tó bá ń pò gangan ní ṣàbòsí. ṣùgbọ́n ìrànlọ́wọ́ tá a ṣe fún oníkálukú sọ̀tọ̀ọ̀tọ̀ oníkálukú wa náà máa lóun àlọ́ sọ ẹ̀ka ti sẹ́ni tó ń kápẹ̀lú rẹ ni kákì lẹ́yìn kámẹ́dójú oró kámẹ́dì ọmọ òwúkọ nìkan náà nìkan ṣe láti gbìyànjú láti rí kí sábẹ́ fi ṣàbòsí ṣeun lágbára wa bá ka ká gbé kúrò lórí rẹ̀ dáàbà lè gbé kúrò pátá yányá láti kù kó kéré kó dàbí ìgbà tí nǹkan kan tiẹ̀ sí ṣùgbọ́n wọ́n ní ìrànlọ́wọ́ táàsì falábòsí ni pé dájúzù wàá di lọ́nà wàá pọ̀ dínà kọ́lábòsí yẹn sí. gbogbo àná gbogbo ète gbogbo ọgbọ́n eléyìí fẹ́ dá tó fẹ́ mú sí àkóso yìí ẹ gbàjẹ́ máa lọ́wọ́ ẹ ta lọ́wọ́ dè ẹ ní jókòó rí i ṣe ẹ bá ṣe bẹ́ẹ̀ lódò bẹ́ẹ̀ ti ràn án lọ́wọ́ ọ̀nsọ̀r àkọ́kẹ́ ọ̀hálẹ́mẹ́ àwọn ọmọgbọ́lọ́wọ́ba. àwọn kíkọ àbòsí fún alábòsí kọ́mọ́rà àbòsí ṣe ó ní í ṣe pẹ̀lú pé àwa tá a fẹ́ kọ̀ fún àgbọ̀nà tí ó ju agbára wa lọ láti kọ̀ fún. torí gbàdábàlà fẹ́ ìbàjẹ́ fún bàjẹ́ ó tún ní í ṣe pẹ̀lú òfin àmì eléyìí tó fi hàn wá yìí pé mọ̀rọ́ àmì kò mọ̀ nkẹ́rán pẹ̀lú ọ̀gẹ̀yẹ́ òhùnbíyẹ́dẹ̀ fẹ̀yìn lẹ́mí ẹ̀sọ́kẹ́ fẹ̀bẹ̀lẹ̀ sáàdẹ̀ fẹ̀yìn lẹ́mí ẹ̀sọ́kẹ́ fẹ̀bẹ̀ kọ́lbẹ̀ wàdàlẹ́kẹ̀ ọ̀bọ̀ọ́fọ̀ ìmà. ẹni bá rí aburú tó rí ìbàjẹ́ kan pé nìkan fẹ́ ṣe nínú yín àbí wọ́n ń ṣe ẹ fọwọ́ yí padà. bí ẹ bá lágbára àti fọwọ́ yí padà ẹ bá yí padà. ẹ lágbára àti fa hàn yí padà ẹ̀kọ́ kankọ. torí ẹni tá a fẹ́ kọ àbòsí fún ìbàjẹ́ ní ṣe aburú ni ti ń ṣe àwọn fẹ́ kọ fún àwọn èèwọ̀ lágbára wa ká bí agbára wa ká kó dì àbí agbára wa ká tẹnu ká fẹnu bá pé sábò lágbára wa awọ́rọ̀ kájẹlẹ̀ kẹta kábọ̀ kankan. ṣùgbọ́n àǹfààní wo ni ń bẹ fún alábòsí táàrọ̀ wọ́n yí padà táàrẹ́ nu yí padà àmọ́ kànlá àfikún àǹfààní wo ni ń bẹ ń bẹ ṣé eléyìí ó di lọ́nà kan sábà kò lè di lọ́nà. ẹni lágbájá bó ṣe hùwà bó ṣe lágbájá kó là wọ́n fọkàn kọ́ wọ́n gbọ́ ni ok lọ́ba fọkàn báwọ̀ sọ̀rọ̀ sí wàá máa gbọ́ torí ẹ̀ ó túmọ̀ sí pé tá a bá fẹ́ kọ́ fún tá a fẹ́ di lọ́nà àti tàbòsí ẹ̀yẹ kọjá lórí ọwọ́ tàbẹ́nu tá a bá ti rí ọwọ́ bá rí lò fi kọ́ fún a sì gbọ́dọ̀ kùnà láti fi tẹnu bá sọ̀rọ̀. èyí kí n tó lè mọ̀ látàrí rẹ̀ pé wọ́n ń bọ̀ ń wínú ọwọ́ àbáhàn àmọ́ kan máa nùnù kó lè mọ̀ kó lè mọ̀ pé nǹkan kan fún níbẹ̀ ọ̀gá ọmọkùnrin ewu lẹ́yìn lálábòsí lẹ́yìn ni àbẹ́ni tí wọ́n bòsí torí kálukú dára rẹ̀ yóò jẹ́ kó ń ṣàbòsí sí ọ́nbìkan wọn náà ń ṣàbòsí sẹ́lómi bòsí àbòsí tẹ̀ sí rí tán ní ká fọ́ fẹ́ni tí bá ń ṣàbòsí yìí ó lè ṣẹlẹ̀ láàrin bàbá sọmọ ó lè ṣẹlẹ̀ láàrin ọkọ síyàwó ó lè ṣẹlẹ̀ láàrin ọ̀gá sọmọṣẹ́ ó lè ṣẹlẹ̀ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ ó lè ṣẹlẹ̀ láàrin alábàágbé sálábàágbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àbòsí láàrin bàbá àtọmọ náà ni kí bàbá kan kọ́sà àwọn ọmọ ẹ̀kẹ́ àwọn ọmọ kan lẹ́sà pẹ̀lú àwọn ẹ̀bùn kan yàtọ̀ sáwọn ọmọ mi. torí pé ọmọ yìí máa gbọ́rọ̀ ọmọ yìí gbọ́rọ̀ torí pé ọmọ yìí máa gbìyànjú ní ẹ̀kọ́ eléyìí gbìyànjú torí pé ọmọ yìí báyìí òun jẹ́ ọmọ tó ti kọ́ láàánú wa eléyìí ọ̀láàánú wa. gbogbo tí wọ́n ti torí rẹ̀ tó ń fẹ́ nìkan lọ́lá lórí ẹnìkan kò ti torí lábẹ́ òfin ọlọ́run gbogbo ọmọ lọ́mọ gbogbo ọmọ láti gbọ́dọ̀ pálí gbogbo ọmọ lọ́mọ gbogbo ọmọ la gbọ́dọ̀ fún lẹ́tọ̀ọ́ rẹ̀ tó lè bá yé wa àti pé ó ń sọ̀rọ̀ àkọọ̀kẹ́ wọ̀ọ́límẹ́ àwọn ọmọkùnrin òun bàbá rí bàbá kan lọ́fẹ́ máa pín nǹkan kan láàrin àwọn ọmọ rẹ̀ nípìn àbòsí tó tún ṣáájú ti akọ gẹ́gẹ́ bí Bashir baba An-Nu'man tọ́tọ́ bá nàbí sallallahu alaihi wasallam pé ọmọ mi An-Nu'man ó bọ́ lẹ́bùn ẹrú kan wọ́n sì fẹ́ kọ́ wá jẹ́rìí anabi sallallahu alaihi wasallam ni akulu akulu waladika wà á tẹ̀mí sílẹ̀ hẹ́ẹ́dá ṣé gbogbo ọmọ tó bí náà ló bùn rú ẹ̀bùn yìí ó ní rárá o a alámìlẹ̀ má pè mí jẹ́rìí sábòsì wọ́n ń kọ àbòsí fún mi ẹ má pè mí jẹ́rìí sábòsì wọ́n á sọ fún nínú ọ̀rọ̀ pé tó ṣe ọkàrè wọ́n rẹ̀ pé norman ti ń gbọ́rọ̀ ló fún ẹ̀bùn rárá o ẹ má pè mí jẹ́rìí sábòsì ara èèyàn rọ̀wọ̀ ni ajẹ́ pé ìrìn rẹ púpọ̀ gbogbo ọmọ pátá ló yẹ kó fún nírú ẹ̀wọ̀ lè má dá nítorí bọ́bọ̀ ṣe torí bẹ́ẹ̀ náà nìyẹn kí sórí kí ni eléyìí jẹ́ sí ọ títọ̀ wọn jẹ́ sí ọ tó bá máa ní gbogbo báyìí ṣe bẹ́rù la bọ́ ma ọmọ òsì lè dọ́gba ọmọ òsì lè fi wé ọmọ ìrẹ̀ bó ṣe ń bímọ tó ń bímọ tó ń bímọ yẹn yẹn gbogbo ọmọ náà ni ọ̀jẹ̀ pé ń ṣe tó wọ kódà kó ṣe pé ntọ́ kí gbogbo wọn máa ṣe ntọ́nà ọ̀fẹ́ ni tó sì bá lànà nàbì Muhammad gbogbo wọn kátó wá àwọn nǹkan míì tó ọjà máa ń kankan. ṣùgbọ́n tá a bá fẹ́ kó mọ́ padà yọ máa rí kó padà dẹni dáadáa kó padà àwa gbọ́dọ̀ báwọn ọmọ wa ṣe dọ́gbandọ́gba lọ́nà tí ọmọ sì kì í gbọ́rọ̀ ọmọ tó ti yàpá ìletọ́ ya gara wa lọ òun náà mọ wa ronú pé á ah, òun ò fi dọ́kan gbọ́rọ̀ sí bàbá ẹ̀ lẹ́nu rí òun ti yàyà fúyà ti pẹ́ ẹ wá wò ó jọ tí bàbá ṣe fọmọ tí ń gbọ́rọ̀ náà ló tún fọ́ náà adékòtò bá jẹ́ bẹ́ẹ̀ má sì máa dún dájú mi gbogbo tó fẹ́ kí n máa dáadáa máa máa ṣe tẹ̀lé pàtàkì. ọmọ táwọn fẹ́ bá lọ ní gbogbo gbà ẹ̀kọ́ fún bàbá yẹn. ọmọ táwọn máa búlé bu ara gbogbo gbà ẹ̀kọ́ fún bàbá yẹn àbòsí ni. torí pé gbogbo ẹ̀ padà ṣèṣò láàrin ọkọ àti ìyàwó àbòsí wa pàápàá jùlọ tó bá ti ní àwọn méjì mẹ́ta mẹ́rin ayé àti sàbòsí ti sílẹ̀. ìgbà tó fẹ́ pé èèyàn kì í ṣe màláìkà ó lè máa jánu fánu túnú obìnrin kó tó di pọ́ fẹ́ sí kejì sí kẹta sí kẹrin kékeré èmi sálábòsí ẹni tó dúró dọ́gba lè mí ń bọ́ mbẹ̀ nígbà tó bá di pé àwọn ìyàwó wa wọlé tí wọ́n ti pọ̀ wọ́n á rí pọ̀ kàn ṣe dáadáa ọ̀gá náà gbìyànjú àti ṣe dáadáa kò rí sí ọ̀gá ti dá láìda sàǹsàn ọ̀kan ọ̀fẹ́ ṣàìda àmọ́ iní máa ṣe olóhùn ti bá ẹ̀mí lórí kọ́ máa nífẹ̀ẹ́ sẹ́ni tó bá ṣe dáadáa sí kọ́ máa kórìíra ẹni tó bá ṣàìda sí báwo ni ìkórìíra àwọn ẹni tí ò bá ṣe déédéé yìí kò ṣe ní hàn nínú bá ṣe pọ̀ rẹ pẹ̀lú àwọn ìyàwó yìí lọ́nà tó fi máa gbọ́ láfẹ́ nìkan lórí ẹnìkan iṣẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ àìmọye ọkùnrin láti fìdí rẹmi nínú ilé láti ya alábòsí kalẹ̀ ọwọ́ tẹ́lẹ̀ mi ti fi ń sábòsí kò sáàmì pé yóò tù bá àbá ti fẹ́ pèsè ẹni tó fẹ́ àwọn méjì tí ọ̀dọ́dọ̀ ẹnìkan máa ẹgbẹ́ lásán kàn mí nìkan ló kù. pèsè dọ́gba lélẹ́yìn àbọ̀nà àtiwọ́n náà jà án náà máa rọrùn. àtìfẹ́ pèsè ẹni tó ní àwọn méjì tó ti pẹ́ nìkan ní náwó lé lórí kan náwó lé kan lórí. àtìfẹ́ pèsè ẹni tó ní àwọn méjì tẹ́tọ́ àwọn ọmọ ìyàwó kan ló ké tàbùn ọ̀fàlà fáwọn ọmọ ìyàwó mi tó bá fẹ́ sí wọn sí wọn. àtìfẹ́ pèsè ẹni tó ní àwọn méjì tẹ́kọ̀ ní sanwó ilé ọ̀kan òbí làfẹ́ kejì wọ́n pé wọ́n tó bẹ̀rù rẹ̀ dájú. àtìsífẹ́ sọ tẹni tó níyàwó méjì tó ṣe wípé ìyàwó kan ti pálápá ayé ìkejì nìkan àwọn ojú ọkọ nìyẹn. nígbà tí a nàbẹ̀ sallallahu alaihi wasallam ti sọ fún wa. فمن كانت عنده زوجتان فمال إلى إحداهما أتى يوم القيامة وأحد شقيه مائل ẹnì kẹrin tó bá fi lè ní ìyàwó méjì tó wá fi sọ́dọ̀ ẹnìkan ju ẹnìkan lọ onítọ̀hún ẹfun ní rúbà ló jẹ́ pé yọ wà níjọ́ gbẹdàgbé yámá lẹ́ni tẹ́gbẹ́ rẹ̀ kan dàgbù. àrùn rọpárọsì ò mú ọ láyé ọwọ á ti dé ní dèdè ẹni tó ti rọpá tó ti rọsẹ̀ ńjọ́ gbẹdà òfin yà mí gbogbo yẹn ló ṣe máa pọ̀ dàrán yọ ọjọ́ tó ṣe túnṣe lónìí kó tó dọ̀la nínú àánú ọlọ́run ni pé kò tí ì pọ́ ọdún ní tó fi ń gbọ́rọ̀ yìí wọ́n ńlá ọba stroke dìde ni. tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà yóò fẹ́ káwọn obìnrin kú amúnisàkó síbi òbí òsì amúnisàkó wọn náà rọrùn bí òbí òsì ọ̀gá lè máa ṣe fọ́rífọ́rí kéékèèjì torí pọ́rípọ́ ọmọ rẹ̀ rìn tó. yọ́ọ́ máa ṣe fọ́rífọ́rí. ó lè máa dín rógbó wá fún ọ kó máa dín sẹ̀kẹ́ pẹ̀lú ẹ̀ atúnú gan pẹ̀lú ẹ̀ wọ́n bá ti da túnú inú rẹ̀ ó túká oroboláìsì ẹnu ẹ ọ̀sẹ̀ kẹ ẹnu rẹ̀ yóò sì máa kára máńgò kan kákó wá kọ́kọ́ báyọ̀ ní kọ́kọ́ orúkà bí àti ẹsẹ̀ ẹsẹ̀ nùgbẹ́sẹ̀ fi kọ́ ọ̀nà wọ́n máa wá òfin ìyẹn lélẹ́yìí wọ́n rẹ̀ lélẹ́yìí ẹ̀yin yorùbá náà lẹ́sìn ní àgbọ̀dọ̀ kọ́ ọmọ wọ́ ọmọ ká má lù kàn pa. ṣé adúrò obìn ìyàwó lọ́wọ́ àwọn ìdúró ìyàwó mi kálukú pẹ̀lú tírẹ́nì tó ní àti ọgbọ́n tọ́gbọ́n ìwọ náà lọ́ọ́ fara mọ́ ọgbọ́n ọlọ́gbọ́n nù wa wọn náà máa fi ṣàǹfààní ọ fara má gbọ́ àgbọ̀ nínú wa ó tún máa fi kọ́gbọ́n. wọ́n kíkọ́ ọmọ afọgbọ́n eléyìí wá gbọ́ eléyìí ó ti obìnrin mi ìdí inú tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọkùnrin alágbòsí burúkú ni wọn. ó yẹ fún àwọn ìyàwó wọn lẹ́tọ̀ọ́ wọn. dábàá tí wọ́n á mọ̀ pé nìkan ṣe bẹ́ẹ̀ kíláàsì á kó àbòsí yẹn. ayé ti dáyé ìgbà sí mi létí. èyí lẹ́sìn àtọ̀nà bóbìnrin kan ṣe jẹ́ ìyàwó fọkùnrin kan. sẹ́wọ̀n àwọn obìnrin tó fi lè sí àyè àti máa tẹ́tí gbọ́ àwọn awuyewuye ọ̀rọ̀ òfò tí wọ́n máa sọ lọ́dọ̀ yín ẹ̀yin kò ní gbádùn mọ́ láyé yìí. tòmí inú wọn lè máa sọ pé a ah, ó ti pa oṣù látijọ́ yìí kò sí ẹ̀wọ́ ń tẹ̀ kán ìrọ̀ gidi wa ń bẹ̀. nígbà tó ọmọ pépé wọn ṣe sọ tó sì ti sọ wọn náà wọn sáà ti ẹ̀kọ́ pariwo ti pẹ́. tòsí tẹ́tẹ́ sí àtọ̀nà yẹn kò yẹ kẹ́ ẹ máa dá sọ̀rọ̀ wọn púpọ̀ torí pé ńgbà ni wọn àgbàbọ̀ síbi òun lọ fẹ́ pé kẹ́ ẹ ti sábà jíjẹ́ fi dálé àwọn rú. bẹ́ẹ̀ ẹ̀yin alárinà ni tí wọ́n fi fẹ́ ra wọn. ọ̀rọ̀ ọkọ àtìyàwó ti kọjá pọ́wọ́ báyìí tí wọ́n ti dọ́kọ àtìyàwó ara wọn kí ló ní sẹ́yìn ọ̀yẹ́ sẹ́gbẹ̀ẹ́ ẹ̀fẹ́ ya dalérú dalérú. gómìnà bá ti wá pé ọwọ́ àgbẹ̀ fóònù wọ́n bẹ̀rù ọlọ́run rẹ wá o bẹ̀rù ọlọ́run ẹni ọlọ́run ni mo fi ọ tí mo fi mo fi tí mo fi tọ́ka obìnrin yẹn fún ọ o ìní fẹ́ nǹkan tó fi pé àà wọ́n lẹ̀ bàbá ọmọ bàbá ọmọ torí pé tí gbọ̀nsọ̀ gbọ̀nsọ̀ gbọ̀nsọ̀ rẹ bá ti pọ̀ jù wọ́n padà kó obìnrin yẹn lẹ̀ ẹ̀ta la gbá létí ta létí ń rò jẹ́ ti jẹ́ ìyàwó wọn gbá létí wọlé tí ń rò ọ yẹ kéèyàn kíyè sára ó dìgbà tó bá tí a yín lójú kí léyìn sábòsí lódodo àbí tó jọ pé ń sábòsí alẹ́ tó pàkíyèsí àbòsí máa ń ṣẹlẹ̀ láàrin ọ̀gá sọmọṣẹ́ ọmọ ti mọṣẹ́ dáadáa ó ti wà lẹ́nu ẹ̀kọ́ṣẹ́ ilẹ̀ ti ta ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ bá làwọn ti fúrì má lọ́wọ́ tọ́ba tí wàá bọ́gà yìí sọ̀rọ̀ pé sọ́mọ yóò sì mọ̀tẹ́ ojú mọ̀tẹ́ yóò tún sọ tó fi mẹ́ta sí ọ̀gá kà ọ̀daràn ẹjọ́ ọmọ ọlọ́mọ fíríjà rí kíni ẹrú yálà yà tiẹ̀ ló ń wáyé wá sí. àbówó kan bẹ táwọn bàbá ńlá rẹ jẹ tẹ wá fẹ́ fòsì wọ̀ fàdí. ẹ̀dá pẹ̀lú ọmọ ọlọ́mọ ọlọ́mọ kọ́ máa lọ kó nu olórí rò tẹ́fẹ́ tó wá pọ́pọ́pọ́pọ́ tí gbogbo aago fi lù tẹ́tẹ́ ní tí òye àbùkù ara yín lọ́wọ́ ọ̀gá tí wọ́n kọ́ ọmọ ẹgbẹ́ tọmọ ọmọ tẹ́ wọ́n yẹ kó tilé tẹ́ ẹ wàá sọmọ màdúkẹ́ máa rán ọmọ ọlọ́mọ lọ dákà wá lọ dákà wá tọ́ba ti fẹ́ ṣiṣẹ́ tó yẹ kọ́ ọmọ fojú sí ẹ nítorí ìyàtọ̀ wà ní àbí òye ọ lọ́nà wọn ti pe ọ̀nà gbẹ́sì ìbẹ̀rẹ̀ òsì lọ dákà wá ọgbọ́n ọ̀pá máa ń bẹ nítòsí ògbókùn àdìtọ̀nà gbẹ́sì ni ọlọ́ra tó là tó ti ṣiṣẹ́ wọn ti parí ẹ̀ kó tó dé. àwọn ọ̀gá alábòsí kan wà bẹ́ẹ̀ o adúgbò fọlọ́ fún wọn ṣe bẹ́ẹ̀ lẹ̀ dábàá máa wá ṣe bẹ́ẹ̀ kán lọ yí wa padà o torí kí tó máa bá pẹ́ náà wàláhì kò síbi tọ́ga ẹ̀ gbé wọn. ẹ̀gbọ́n sáà sallallahu alaihi wasallam sọ fún Mu'adh ibn Jabal ó ní wọ́n sọ́kí da'wat فإنه ليس بينها وبين الله حجاب صار fífi ẹni tó ọba sábò ṣíṣe o torí gàgà kan ní ti lọ́nà dọ́dọ̀ lọ ọba jẹ káfíìrì lẹ sábò kátó wá pé mùsùlùmí torí délé àwọn ọ̀gá tó ń ṣe bẹ́ẹ̀ kàn já wọn bẹ̀ bọ́mọ bá ṣépè fún yín bọ́mọ bá ṣépè fún yín ó fi spánà di ọwọ́ rẹ̀ jọ mi tó ní ma torí délé kéèyàn lọ bẹ̀rù ọlọ́ọ̀ ó sì jẹ́ kápẹ́ńtà ó sì gbá èso náà ìmọ̀ra rẹ̀ lọ́wọ́ tó sì rí pákó lọ gbà. torí rẹ̀ àbòtí máa ń ṣẹlẹ̀ láàrin alábàágbé sí alábàágbé. ẹgbẹ́ ọmọ ṣáídá sí ọmọ ṣáídá sí ẹni tó bá ń mọ̀ bẹ́ẹ̀ ẹ lọ kọ́ ṣáídá tó ń ṣe ọ̀dà àkọ́tọ́ nítorí táwọn náà bá ṣe sàn án ìwọ náà gbà jẹ́ ká dẹ́kun rẹ̀ wọ́n bá sínú pé a máa fàìdá pàdé aburú eléjẹ kòtìtì jẹ. a gbọ́ láàrin ẹni tó ń sábò títí lọ́wọ́ gbogbo èèyàn tọ́lọ̀ ń bá fi mánì sí lọ́kàn ló lè ran ẹni tó ń bá sábò títí lọ́wọ́ ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ló lè ran alábòsí lọ́wọ́. nítorí pé ẹni tí ó ràn alábòsí lọ́wọ́ á ọgbọ́dọ̀ láyà ọgbọ́dọ̀ láyà ọbẹ̀ kọ àbòsí pé má ṣe é ọba láyà ò ní lè kọ́. ìbẹ̀ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ̀sí wa mú wa àwọn tó bá tó tó àwọn tó bá tó lẹ́ẹ̀ àwọn ẹ̀ẹ́dẹ́ sílẹ̀ bẹ́ẹ̀ bá wọn náà oníkùkù dáwọ̀ irú wọn lè pọ̀ bàjẹ́ wọn lè pọ̀ bàjẹ́ ìdí nìjọba ìrì pé bàjẹ́ pọ̀ bàjẹ́ láwùjọ wa bàjẹ́ pọ̀ láwùjọ wa bí àpèjú èèyàn méjì ń jà ẹnìkan á lé ní pé fún ọjọ́ méjì kálukú bá yà sá wọlé náà má bàa gba déètì ìjọ tiwọn náà ṣe àwọn eléyìí ló wà kọ fún olórí ibùdó lórí ìjọ méjèèjì wọn nílò pọ láéláé òun tó akókò tó sọ ẹnu padà ọpadà sẹnu ẹ ọpa wọn gẹ́gẹ́ bí apààyàn wọn lágbára àti pààyàn lọ́dọ̀ ọ̀rọ̀ tó sọ agbára àforíjì kọlọ wọn tó bínú jọ wọn lágbo ní rọrùn sùn jọ rẹ balagadá. ó sì gba ọ̀rọ̀ mọ́ lẹ́nu. ìwọ̀n mọ̀ pé mo ti dáràn tó bá mi. máa tọrọ àforíjì bọ́yá ọlọ́wọ́ foríjì ọ̀ <laughs> ẹ̀rì ẹni tó fẹ́ ti aburú ẹ̀rú ọ̀bà àwọn yorùbá lẹ kálukú kó bàtà ní ẹlòmíì lẹ wọ́n kó bàtà bá ẹ mà gbàgbé bàtà lẹ ọ̀rọ̀ tó sọ nǹkan láyà ìsáwùjọ dá bá ẹnu ni wọ́n máa lé wọn láyà wọ́n gbégbégbégbé wọn láyà èyí sì lè tẹ̀ bá láyà ẹ̀ lè kọba jẹ́ wọn láàyè tẹ̀lé kọba jẹ́ bí tẹ̀lé kan yóò àdàpọ̀ wọn pa yẹn dájò ẹ̀ ẹ̀ ṣe tí wọ́n bá dúró bàbá rẹ̀ kọ́ bàbá ẹ̀fún méjì lọ́dọọdún àdá tó sì mú lọ tí ọba rẹ̀ ni hama wàláyé fi pa yẹn ẹ gbọ́dọ̀ láyà nítorí eléyìí láàmú abẹ́gbẹ́ ọ̀dà múlẹ̀ ẹ̀dá kun fẹ́ẹ́rẹ́ àdájọ́ ẹ̀ múlẹ̀ ọ̀ dáléwu nínú tẹ́kìn. ẹ ti lọ wá ìjì mi tó ti dá gbàmọ́ lọ́wọ́ tó pọ̀ lẹ̀ ábíọ̀. tó ti dé wá sórí tó fi ti pọn pẹ̀tọ́ ọba gbé ọwọ́ mẹ́ máa sọ ní kùmà yìí lórí alikiyama. ẹ̀ẹ́dẹ́ẹ̀ masha allah. ẹ̀rọ lọ lọ́wọ́ lu lójú ọba jẹ́ bẹ́ẹ̀ yọ pààyàn. yọ pààyàn ìyẹn gbọ́dọ̀ láyà tí o bá débẹ̀ yóò ti sáyẹn sàn tó bá ti sáyẹn ọrùn ò tẹ́ dá padà mọ́. tòkẹ́ wa rùn lápá kọ́mọ́ bá pààyàn kò burú. bàbá bàbá lásàkà báyà àwọn ọtúnkùtù náà lẹ́gbẹ̀ẹ́ lọ wọ́n bá tó àkọ́kọ́ pààyàn sí arọ́rùn kò tó bẹ́ẹ̀ àárọ̀ ọwọ́ mi. torí kò fi ṣeré aṣọ kíkà sí ń dágúrú rẹ̀ kéré kí ètò burú jùlọ ọmọ bàtẹ́ kò burú. torí ẹ̀ lédè kúkúrú ẹ ẹ lè kọ ìbàjẹ́ fún alábòsí o àti tẹ bá láyà léèdì ó lè jẹ́ alábòsí ọba ni ó lè jẹ́ pírẹsidẹǹtì ni ó lè jẹ́ gọvnọ ni tẹ bá láyà sí gbogbo àwọn eléyìí tẹ ó kìjà ti fún wọn tí ó jẹ ní báwọn sọ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹmẹyìn ìgbà lẹẹmọ kọba ń ṣàbòsí lẹẹmọ pé gómìnà ń ṣàbòsí lẹẹmọ pé pírẹsidẹǹtì ń kọ́ gba náà ti àtọ́jú rẹ̀ tó ní lè sọ̀rọ̀ mọ́ tó ah, ẹ̀rù ń bẹ lára bàbá o nígbà tí mo débẹ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ inú nǹkan mú mi lá irọ́ lá ìwọ lọ múra ẹ lá àbí ta lẹ́rìí tó náwó sí ọ lá irọ́ lá. ìdínú ẹ̀rí pé àṣebàjẹ́ wa tẹ̀síwájú ẹni tí ń ba ayé àwọn èèyàn jẹ́ kò ní jáwọ́ ń bẹ̀ ìdí táwùjọ wa fi bàjẹ́ nù. bàjẹ́ àwùjọ haúsá náà bàjẹ́ ṣègbèrà bàjẹ́ ti tápà ibikíbi tí ẹ bá lọ ẹni kíkà ló pé èlé fún ilé kọ ìbàjẹ́ nítorí wọn láyà. iná ẹ̀ lè sọ pé àyè sọ àyè wí bẹ̀ ká kú bẹ̀ ìgbà lójú tó bá sọ pé ká lò àyè lè lò ẹ̀ lè kọ àbòsí falábòsí tẹ̀ bá láyà ó nídìí àyà nínú tẹ̀lé yìí tó túmọ̀ sí pé nǹkan púpọ̀ wà nú ẹ̀sìn wa tó yẹ pé èsojú ni wọ́n fi ń bá sọ̀rọ̀ èsọ̀lẹ́ ni wọ́n fi ń bá sọ̀rọ̀ ètò bá láyà ètò bá láyà ó sì lè má mú ṣe sọ láti gbàtó ti sọ láti àwọn àforíkalẹ̀ lẹ́ẹ̀mẹ́rin nínú rákàtà kálukú abáwojú ara wa ṣé ìwọ lè sọ ìwọ ni lè sọ fún bàbá ìmáàmù má sọ o má sọ kọ ọmọ lọ yàgbẹ́ kú o yorùbá lẹ́wọ̀ yọ̀wọ̀ àdìgbé àbí abáta ṣe mú sọ bàbá bẹ́ẹ̀ náà ẹ ṣe dá ẹ ṣe dá lọ́wọ́ àtijọ́ mi yóò ṣètò láti pín in tó ṣe é pé oníṣòro kù mbẹ ìbẹ́ ẹni sọ̀rọ̀ ó sì dáa náà ìrìn àbẹ́ ẹ̀kọ́ àmẹ́tẹ́fẹ́ tó ń fẹ́ àbàbà tó fọ́nrán lọ. ìkórìkẹlẹ̀ ń lọ mẹ́ta nù á kí lè lẹ́yìn. nígbà yìí bá ti sálámù kí ló dé à ẹ̀fẹ́ máa kórìkẹlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta nù ebi méjì méjì lọ́wọ́ àánú rẹ́ pàkó tó dáa fún ọ. torí à ń bò ká dàkà láyà náà ní ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ láyà nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ànábì wa dípò kó ṣe rákà mẹ́rin kó sálámà rákà méjì ló ṣe lọ́ba sálámà wọ́n á pe ọkùnrin kan ní lórí ẹ̀dá yìí ọlọ́wọ́ méjì léjìká kọ̀ọ̀kan ọwọ́ méjì méjì léjìká kọ̀ọ̀kan ẹni kọ́ méjì níbẹ̀ léjìká rẹ̀ o àmọ́ ó pé bí wọ́n nítorí pọ́wọ́ rẹ̀ kùn ju tẹgbẹ́ lọ bọ́lọ̀ ṣe dáa lọ́ba ní akóṣòro tó sọ lẹ́ẹ̀tọ́ amnesty tọ́lọ̀ ló sí òǹkà sọ láti kù ní àbí wọ́n lọ gbàgbé à ẹ̀dá káwọn ẹni tó láyà díẹ̀ kéde líláyà tó ọ̀tá tá o kéde líláyà tó ọmọ burúkú tó ti yagara wa o mo rò pé iye torí gbogbo nǹkan náà ló tún níwọ̀ntúnwọ̀nsì bí ẹni tó lọ fún bàbá lè má mú lọ́rùn pé ọgbà lónìí ẹ̀rọ báwọn ọmọ òkú làwọn àbẹ́ni tí yóò lọ bá lè má mo didi ìlú kan wọ́n parí sọ láti ojúmọ́ àbàbá ìmáàmù á jáde bó ti jáde wá wá wo ṣòkòtò rẹ̀ ni ẹ kú palẹ̀ má jà á nà. gbogbo orí àwọn eléyìí kọ́ra àyè òfò lélẹ́yìn ìsáyà níbi tó wúlò tó lálùbáríkà. tó sọ abẹ́yìn ni wọ́n lọ lójú sọ láti kọ àbí lọ gbàgbé. ẹ̀rẹ̀ kó ló dáa ẹ̀rí kẹlẹ́mìí ẹ̀kọ́ ọlọ́run ò jẹ́ fún èmi náà sì gbàgbé òní kọ́dé káàdà bá ọmọ rẹ̀ ọ̀kan ti fẹ̀lẹ̀ bóyá náà ti dé kò tí ì sọ fún ọ bóyá àwọn náà ló ti gbàgbé ọ̀kan ti fẹ̀lẹ̀ tó ó wá ní ibi tó tọ́fàtà fi mú wa nì wọ́n á ní nínú jẹ̀mọ́ àtúnṣe sọ láti lẹ́yìn àdúrà sallallahu alaihi wasallam wa fihim Abu Bakr wa Umar àwọn bàtà àti umar ń bẹ nù àwọn yẹn àwọn náà ló sì ga jù nù àwọn sàhábà wọn kì í sànà gbàgbà ṣe kí ló máa wọn máa sọ̀rọ̀ tí wọn láyà tó lù wọn láyà àmọ́ wọn lẹ́kọ̀ọ́ pọ̀ ẹ̀kọ́ táwọn ní ju tọkùnrin lọ torí báwọn ọmọ àkókò tá a wà nù rẹ àkókò tá Al-Kùránì ti sọ̀kalẹ̀ ó yóò fi tuntun ti sọ̀kalẹ̀ àwọn òsì bùkátà láti máa bì ànábìrẹ rẹ pé òfin tuntun ti sọ̀kalẹ̀ ni nítorí pé iṣẹ́ tó lọ́ọ́ ran wá ṣe náà ní kó ti tẹ yóò padà sọ fún wa náà ìdí nù báwọn ti dákẹ́. àwọn eléyìí nígbà tó ṣe é pé òun ò nírú mà ní o àmọ́ àyà tó ní ó dé kọ́ bẹ́ẹ̀ wájú pé tọ́lọ́ ló dẹkùn ní àbí wọ́n lọ gbàgbé nígbà tí wọn ní gbogbo òtó ṣẹlẹ̀ tí kòkó tún ra ajá kékeré ọlọ́run mọ̀mọ́ jẹ́ sórí ibú ọlọ́pàá ti ṣẹlẹ̀. ọlọ́run sọ̀rọ̀ láàrin sẹ́lá ìbéèrè rẹ̀ àti bó ti tẹ̀síwájú wọn wá dé kámpàní ọjà jù wọn ní àsọdà kọ̀dọ̀lì ẹ̀dẹ̀ yìí tó tọ́ lọkùnrin sọ ni. àwọn sàhábà táwọn mọ̀ pé sọ̀láàtì ò sí pé látàrí ọ̀rọ̀ rẹ̀ náà ni wọn mọ̀ tó kò sí pé tẹ́lẹ̀ o àwọn látàrí ìbéèrè rẹ̀ náà kálukú fi mọ́ tó tọ́ lọ ni فأوضع برؤوسهم النعم وأقول سقي بس tòlóní ti làwọn ẹgbẹ́ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé pẹ̀lú àtòdì àwọn rò pé wọ́n lọ sí dẹ̀kun ni tó làwọn ẹbí sọlọ lọ́wọ́ àti sọlọ àti àpò ìsọlá tó torí ẹ̀ akọ́rọ́mọkùnmọ́ ọ pàtàkì ẹlòmíì ń yan àwọn ẹrú ọlọ́ọ̀jẹ̀ ẹlòmíì fi bàbá ńlá ya jẹ àwọn ẹrú ọlọ ẹlòmíì bá tọmọlà kejì jẹ ẹlòmíì rí sẹni tó fẹ́ dá ọ lọ gbàjẹ ẹ ká dákẹ́ ká gba ọ̀nà tó yẹ pé á fi kọ́ fún yóò sì rí kó náà jìnà ọ pàtàkì àwùjọ ò lè dá láéláé tó bá tó gbogbo à fi etí pàlàbà dá ń gbọ́ ń bi dáàrí tí ọ̀dà àkọ́ fáwọn ẹni tí ń ṣe é wọ́n mọ̀ ìyá àwọn èèyàn jẹ́ lọ́nà wọ́n mọ̀ bàtà àwọn èèyàn jẹ́ lọ́nà gbàmọ́ tí gbogbo yẹn bá ti mọ̀ pé á ah, àwọn kan bẹ tí wọ́n kọ̀ fún yàn ó kéré jù yóò máa gbé ìgbàjẹ́ ìpamọ́ bí ọba jáwọ́ ń bẹ̀ òní máa ṣe ń bi tó ju yóò tún máa tó ma aburú ń dẹ́kun ni. torí ẹ̀ bàbá rẹ àwọn oníkáràkátà tó ń pè sọ́jà sókè èyí títí ń dẹrà sísàlẹ̀ á pàkíyèsí. tàbá láwọn ẹni tó ṣe pé wọ́n ń dín òsùn wọn kù á pàkíyèsí ìṣọ́ra lábòsínú. tàbá rí àwọn ẹni tó ṣe pé wọ́n ń lò òróró papọ̀ mú mi á pàkíyèsí. àbá aráwọn ẹni tó ń sọ pé omi ètètè hàn pé wọ́n lù pọ̀ mẹ́po wọ́n wá ń da ní sẹ́pọ̀ nù kẹ́ẹ̀gì á àbẹ́ni tí ń fi ẹ̀rúnrún pákó kún gàrí fáráyé jẹ ọ́pàkíyèsí jáde pawó láyé ọ̀ràn ni ó dàbò ń jọ gbẹdẹ òkè yàtọ̀ bẹ́ẹ̀ yóò sì rárú rẹ̀ rí kẹ́ fi tẹ̀bà tẹ́ ti jẹ sọ́ńdọ̀ títí bẹ́ẹ̀ ni fura àdájọ́ra yìí lè bàjẹ́ ọ̀lá ìkọlọ̀ sànù ọ̀ sẹ́yìn bá ti rí ẹ mọ̀ dákẹ́ ẹ fi hàn wọn kí ni rọ́bìṣì owó òfò kí lè ń wá báyìí gbogbo ẹni tó ti jàmbá kó ló ṣe lórí wọn pè padà tó fi gbowó tó tó fi dá wọn padà fún wọn tó tu bá. torí di eléyìí káwùjọ wọn lè bá dáa a gbọ́dọ̀ máa apply Islam ẹnì pé àwọn mùsùlùmí gangan gangan lọ ta ṣẹríà nítorí pé ṣẹríà yìí tẹ̀ ń bá ń fẹ́ tó sì wù í ìjọba ọba àmọ́fẹ́ ọlọ́mọ lọ́mọ tó ṣe òun tó lẹ́gi mọ́ tó fi sórí ibú eléyìí òun lọ́mọ àmọ́ àwọn mùsùlùmí fúnra ara wa kí ló dé àwọn nǹkan tá à ń gbọ́ tá à ń gbọ́ àwọn ẹsẹ̀ ìlú nù gbèsè ayé wa lọ́sà máa ti lò èrè ká yí padà sí dáadáa á máa yí padà sí dáadáa aburú ọmọ ìjìnà sí wa kódà nínú gbèsè ayé orí wọ́pọ̀ aburú jìnà sí wa ṣùgbọ́n gbà tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àgbọ́dájọ ni agbọ́mọ̀fẹsẹ̀ wa hó ní wùlápá lára ọ̀pọ̀lọpọ̀ lọ́kàn máa mọ̀ pé ẹnikẹ́ ní ìwá ní ọ̀dá àwọn èmi sí kámẹ́sì ó àwọn èmi sí kámẹ́sì inú ọ̀la àgbàfóró rahim wá wí. àwọn agbàgbé pé wa annahu shadidul iqab ìyá tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ lè bàjẹ́ torí rẹ̀ tá a bá rẹ́ni tí yọ fẹ́ sábòjútó ọmọlàkejì ẹ̀dá kọ́ ìmọ̀jẹ̀ àgbà àbòsí láàyè rárá rárá rárá torí tẹ̀mí bá ran alábòsí lọ́wọ́ tẹ̀jẹ̀ ó rábòsí sí tẹ́lómi ẹlòmí náà padà jẹ́ sábàbí ìrànlọ́wọ́ fẹ̀mí náà torí ẹlòmí náà fẹ́ sábòsí sí mi ẹni tọ́lọ̀ ọbọ̀ ó gbé dìde náà ó ní òtí onítọ̀ náà lọ́nà kò ní rábòsí sí fẹ̀mí náà lọ́jọ́ iwájú lọ́tí gbogbo wa ti jágunlá táwọn òpin tó bá fẹ́ ṣẹlẹ̀ ó bàbá ń ti lágídí pọ ẹnìkan ò lè bá sọ̀rọ̀ gbogbo ilẹ̀ yìí á ọlọ́mọdé ìyá ọmọ ìṣẹ̀lẹ̀ aburú ọmọ ìṣẹ̀lẹ̀ ilé ìjẹbù ṣe jẹ adéjì tó tẹ̀lé lẹ́yìn anábẹ Muhammad sallallahu alaihi wa alihi wasallam látọ̀dọ̀ Abu Hurairah làdé fi ti wá anábẹ haqqul muslimi ala al-muslimi khamsun الله عليه وسلم يقول انصر اخاك ظالما او مظلوما àwọn ọmọ ìyá rẹ lọ bóyá òun lọ fẹ́ sábòsì àbó ni wọ́n sábòsì ọmọ ìyá rẹ ọ̀rọ̀ ńlá nù yẹn kí mùsùlùmí náà ràn lọ kò bá jẹ fún sábòsì kò jẹ lọ sábòsì àmọ́ káfíńsì sọmọ ìyá wa tọ́wọ́ á máa lo àdìsí lórí Pọ́ọ̀lù àti Lúkà àti Dọ́kàsì àti Jeremáyà àti Sìsílíà. Juliana àti Ògúndìran Awówọlé Òròdìdé Ọ̀jẹ̀dọ̀ràn wájú kórè àwọn ilé olóòtú máa lò ó ń sọ̀rọ̀ akhaka akhaka wal muslimu akhuhu huwal muslim lọ́wọ́ sọ pé mùsùlùmí ni ọmọ ìyá rẹ̀ náà ni mùsùlùmí wọn ọlọ́mọ ìyá nínú ọmọ ìyá tẹ̀sẹ̀ ní jẹ́ ẹni tó ẹni kan ràn lọ́wọ́ ní. títí òun náà ni mùsùlùmí òun náà ni mùsùlùmí torí rẹ̀ a gbọ́dọ̀ para wa lé tọba ti rí pé mùsùlùmí lẹ́yìn jẹ́nu rẹ̀ ó dùn ó dùn dé sàlẹ̀ ẹnu rẹ̀ mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ẹ dákun kí ló lè máa ṣẹlẹ̀ láàrin wa nìyí táàfin wá jẹ́ pé àfẹ́rímí ara wa láti. ẹ̀yin ẹ wọlé ọ̀tọ̀ọ̀tọ̀ láti ẹ̀jọ́ màálù kan náà ẹ wọlé ọ̀tọ̀ọ̀tọ̀ láti jáde wa. a ń bọ̀ síbọ̀ sí pọ̀lọpọ̀ nínú wa ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ láti wá. ibi ìjọsìn fọlọ́ ti pa wá pọ̀. oníkálukú wa kò sì sẹ́ni tí ń gbọ́nú ẹ̀mí rẹ̀ pé ọmọ fẹsẹ̀ kan mi wọ̀ wò ẹ̀ ẹ̀ ẹ̀ ta fọwọ́ kàn. Allahu akbar aláwo ni lánàá islam ẹyẹ wọn ni mọ́ṣáláṣí kò sí pé ẹnìkan yàtọ̀ sí tẹnìkan àwọn bàbá kan ni wọ́n wà ń bí àwọn àtọ̀rìnwá yẹn lọ sọ̀rọ̀ àwọn òbílà kí ni jẹ́bẹ̀ kò sí ti jẹ́bẹ̀. àwọn òkúta nàbì sallallahu alaihi wasallam sọ ni léyẹléyẹ ni minkum ulul ahlami wan nuha àwọn tó nílà káàkiri mà nínú yìí ni kò máa bẹ lẹ́yìn mi tààrà tó sàkó alákọ̀ọ́kọ́ tó ráyè bá a mọ̀ ẹbí rọ àpèjúwe kan láti sọ tí nǹkan bá a dàrú tí gbàgbé bá a ṣẹlẹ̀ èyí ò lè rán ìmáàmù létí àmọ́ ń bẹ́ẹ̀ náà àwọn jẹ̀mọ́ ìtayọ̀ náà mọ̀ pé bílẹ̀ máa ń bá ṣe rákà mẹ́rin méjìlá méjìlá náà ni náà sọ pé mélòó la mẹ́rin náà ni mẹ́rin bàbá ṣe tí wàá ti mẹ́rin lọ mẹ́rin náà ni tó bá ti ṣe rákà mẹ́rin mẹ́ta mẹ́rin náà bàbá ṣe. torí àwọn sọ pé àwọn tó ní làákàyè tó sì ní mà àwọn ni wọ́n fún láǹfààní kí wọ́n wà wájú nínú mọ́tíláàsì àmọ́ báwọn bá tètè dé ẹni tó bá ti dé náà torí pé òfin ṣẹlẹ̀ àsọkè máa ń sábàkọ ilẹ̀ àṣà ìhẹ́n fọwọ́ àwùlẹ̀ abẹ́ gbogbo ẹni tó bá tètè kọ́kọ́ débi kan lọ́lẹ́tọ̀ sí jù torí ẹ ọmọ ẹ̀yà yín wọn ní kí ràn lọ́wọ́ mùsùlùmí eléyìí tó túmọ̀ sí pé mùsùlùmí ò wà ń kó táwọn fi ti ṣe yẹ̀yẹ́ bẹ́ẹ̀ eléyìí ìkàmọ́ni gbogbo àwọn àbúrò rẹ̀ ló ti di ló ti hàn léèmọ̀ ìkàmọ́ni àwọn àbúrò rẹ̀ gan-an ìgbọ́wọ́ lágbàwọ́ lójú ìkàmọ́ni gbogbo ará àdúgbò líle lọ́dọ̀ rẹ̀ tẹ̀mọ̀ pé ẹ̀ ń sọ pé alábòsí ni alábòsí ni ti ará àdúgbò alábòsí ni táwọn ẹbí rẹ̀ alábòsí ni táwọn ọmọ rẹ̀ kí wọn ló dé tẹ̀yìn ọ̀lọ́kọ̀ ọ̀fun tó fi jẹ́ pé alábòsí lẹ̀ ń pè ẹ̀ tó ń bò ńlá dá sí i. ìwọ yẹ ká lè lọ bá ní òsì nídìí ká kóra lọ ká pọ̀ nítorí pé ìkóra ẹni lọ ká pọ̀ gan ó túmọ̀ sí pé ẹ̀fẹ́ wa dójú sí i èèyàn kan ti tó kọlọ́ba sọ̀rọ̀ tẹ́ǹsì tẹ́ǹsì tẹ́ǹsì báyìí kò dáa ẹ dákun ẹ jáwọ́ mi wọ́n hà kẹ́rẹ̀ àdéhùn tẹ̀lé lẹ́yìn anabi sallallahu alaihi wasallam ni haqqul muslimi ala muslimi khamsun márùn òun náà ni ẹ̀tọ́ mùsùlùmí lórí mùsùlùmí tó adétìmí ti sọ pé mẹ́fà ni gẹ́gẹ́ bí ó ti wà tàbá jẹ́ mùsùlùmí ti ń gbọ́rọ̀ tá a jẹ́ mùsùlùmí ti ń ṣẹ̀sìn Ọlọ́run ẹ jẹ́ ká mójútó àwọn nǹkan tí ń bọ̀ yìí tọ́ba wa pè ní ẹ̀tọ́ mùsùlùmí lórí rẹ̀ ìjọ máa ń pè lẹ́tọ̀ọ́ ni tó ti pé tó ọba fún ẹni tó lẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ lẹ́rọ̀ọ́ ó sì fi túláàsì ó fi kàn bọ́ sọlá yóò sọjọ́ gbẹ̀ndẹ̀ òkè yá ìrẹ̀jà kíyè sára o pé àjọ jẹ́ mùsùlùmí o àwọn nǹkan kan bẹ tá a gbọ́dọ̀ fún ọmọ ìyá wa mùsùlùmí lẹ́tọ̀ọ́ tá a bá kùnà láti fún lẹ́tọ̀ọ́ yìí ara wa la dé. alákọ̀ọ́kọ́ rọ́dọ̀ sẹ́lẹ̀ àná. bí mùsùlùmí bá sálámà sí ọkọ dáhùn ara yẹn ẹ̀tọ́ rẹ̀ lórí rẹ̀ ni. asalaamu alaykum wa alaykum salaam. asalaamu alaykum wa rahmatulah wa alaykum salaam wa rahmatulah. asalaamu alaykum wa rahmatulah wa barakatuh wa alaykum salaam wa rahmatulah wa barakatuh. تقول رواية وبركاته ومغفرته مغفرته طبعا فتعني لك وأنا تقول عليكم السلام ورحمة الله وبركاته ومغفرته فإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها أنا أنت ما تشينك فيك إذا الدعاء لك في tẹ́ ẹ̀ bá lè ṣe é tó dáa jùlọ fi dáhùn ẹ ti rí pé iṣẹ́ fi dáhùn kó kúrú sí ìjọ ti fi. bẹ́ẹ̀ bá tó bá sẹ́lẹ̀mù aleikum ọ̀tọ̀kọ̀ dá ló ń pe wa aleikum sẹ́lẹ̀mù rahmatulah àbí wa aleikum rahmatulah yóò bá rẹ̀ àmọ́ pé sẹ́lá asalaamu aleikum sẹ́lá ọ̀tara rẹ̀ jẹ̀ tó lọ ti ṣe kúrú irú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá wa lárúbáwá máa ṣe ti wọn wọn bá lásìkò jẹ. asalaamu alaykum salaam asalaamu alaykum wa rahmatulah salaam asalaamu alaykum wa rahmatulah wa barakatu salaam. ọ̀rọ̀ kíkọ̀ dá tó ti ẹsẹ̀ lẹ̀ ó burú bàjẹ́. ọlọ́run ní kò dáhùn irú ìdáhùn ti kí ọ ọlọ́run ní kò dá ìtọ́ dáa jùlọ bọ́ọ̀bá nílé ṣe tọ́ dáa jùlọ rí i pé èyí tí wọ́n ètò wọn fi dáhùn kò kúrú sí ìtàn tètè báwọn náà máa dáhùn sálámà àbẹ́ ìdáhùn àbẹ́ ẹ̀ máa sọ ojú kẹ tó dáhùn sálámà ẹ̀ẹ́n ìnáwó kí ẹlòmíì ní ìsìn ẹ̀ ń tọ́ bá mọ̀ rí ní ọ̀dà sálámà rẹ̀ pẹ̀lú ìgbà pẹ̀lú sálámà náà ní sálámà àfikún lójúlùmọ̀ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àyùsọ́là ni nínú àmì gbẹ̀ǹdà òkèèyàmà kó ti dé ó ti súnmọ́ dẹ́dẹ̀ òun náà ní kọjá pé àwọn èèyàn máa sọ wọ́n máa ta àwọn èèyàn sálámà sí mi. tòrọ nínú àmì ìmánì gẹ́gẹ́ ti wá nínú sahih bukhari àtàwọn tíra mi an tusallima ala man ta'rif wa man la ta'rif kọ́mọ sálámà ọmọ nínú àmì ìmánì lópin ìgbà tó bá ti mọ̀ wọ́n mùsùlùmí ọlọ́run ti gbà pípẹ́ nìkan sálámà sí ọkọ ọmọ wa pé ní dáhùn nítorí pé wòye ṣe mùsùlùmí ó kì í kí ló fi di mùsùlùmí. ìwọ̀n amọ̀síláṣí pẹ̀lú wa wọ́n ṣe sùnyàmù rọ̀mọ́gán pẹ̀lú wa wọ́n ṣe hajj nígbà tó lágbára rẹ̀ àwọn aníkèsè mùsùlùmí kí ló fi di mùsùlùmí lọ́dọ̀ rẹ̀ ó ń sọkúsọ. ìbọn lọ́sọ̀kọ́ lẹ́sọ̀kọ́ lórí تبتغون عرض الحياة الدنيا ẹ má sọ bẹ́ẹ̀ ni tó sálámà sí yín pé wòye ṣe mùsùlùmí lórúkọ ọpẹ́ ìwálé ayé lásán. ọlọ́run tó ti máa jọ́ ṣẹlẹ̀ pé tó bá ṣẹlẹ̀ báwo ni ó rí ó ti ṣẹlẹ̀ lónìí àbí ọ̀sẹ̀. tó máa sálámà sí mùsùlùmí tó máa fi ẹ̀sà kọ́ àbọ̀. asalaamualeykum wa rahmatulah ẹ̀sẹ̀ ẹ̀ máa bá ọ̀bẹ̀ gbọ́ àtàárọ̀. سبحان الله السلام عليكم ورحمة الله آه طبعا أجده سبحان الله السلام عليكم ورحمة الله دو بركة بركة أوزان بركة بركة أبو وأدبي fitina sotide lẹ sotọ mẹ́ta alayhi salamu alaykum àmú àmì à pé wọ́n ní kọ́ ọmọ ìsàbí àdúrà irun rẹ̀ pọ̀ bàjẹ́ irun ẹni alimami Nawawi rahimahullah nínú síra àwọn alẹ́kọ̀ọ́ wọ́n ní bòun táwọn bá ń sálámà sẹ́nìkan tí kì í dáhùn lágbára ti sálámà sí ọ̀tọ̀ ní tí ọ̀dà sí. báwa lè dẹ́kun à ń sálámà sí àbí báwo wọ́n ní ẹ má yẹ sálámà sí yọọ san gbèsè gbogbo ẹ bó bá dé lọ́la gbẹ̀ndẹ̀ òkè yà ọ̀ràn ti púpọ̀ fún ọ. àrùn èwo ló ti gbọ́dọ̀ gbọ́dọ̀ tó tó dákú alákọ̀ọ́kọ́ nù ẹni tó bá sálámà sí ọkọ̀ dáhùn sálámà. àwa wà láwùjọ tó fẹ́ kí omi gbóná ti dàpọ̀ mọ́tò àwọn kèfèrí náà máa sálámà sáà mùsùlùmí kọ́dà wọ́n tún sa tẹnu dúndùn tẹnu dúndùn asàlámù àlékún ìlú yorùbá lẹ́wọ̀ asàlámù àlékún ẹ rò pé mùsùlùmí mùsùlùmí náà tó kúkú náà kúkú máa pè mí ẹ lọ́dún wa aleykum salam ẹ ní mọ̀ pé pọ́ọ̀lù ni àbí joshua àbá o ti ti sálámà dáhùn tó láti àṣà yẹn. ẹlòmíì mùsùlùmí ni ọ̀daràn rẹ̀ tẹ́lẹ̀ ó ti di káfíìn. inú máa ti sàlámù àlékún ẹ má dà wọ́n ọlọ́mọ yìí. ọmọ ọmọ káàbọ̀ káàbọ̀ mo ń sálámà sí àdáhùn ìlú dáhùn tó lè ṣerú wa. ẹ̀rọ náà ti ṣe sọ láti ìlú ń mùsùlùmí rí àní káfíìn ni wọ́n nìyí padà sí ti islam kan sálámù kò rí bá dàn bá mi dàn ilé ìjẹun sì jẹ àtúwárí àwọn bàkàtàbíà àwọn náà láwọn ń ṣe túmọ̀ túmọ̀ táwọn arígbà lọ́dọ̀ jésù lápèjúwe àlàáfíà fún léyìí o mo rò kẹ́yìn ọ̀gbọ́rú ẹ̀rí tọ́ èyí ọmọ òkú ẹ̀ńtọ́ bá wà lóde ọ̀wọ́lé o ètò pé àlékún tọ́lá àbí àlàáfíà fún àlàáfíà fún tani. olùkọ́ yé wa àlàáfíà fún ilé ẹjọ́ bá wà lóde kọ́ wọlé. láwọn mẹ́wọ̀n ẹ̀ gbogbo títò gbogbo sáláwọn mẹ́wọ̀n èmi ni o ẹ wọlé. sínú pé àlékún sàlámù tìwánu àlékún sàlámù bí àwọn òpónú mi wọ́n mọ̀ fẹ̀sì sẹ́lẹ̀. pé àwọn eléyìí wọn lọ́wọ́ wa ní kọ́ máa dáhùn sálámù ọlọ́mọ ẹ̀ torí bọ́tà a máa tún jẹ ọ̀bọ mùsùlùmí ló máa ń sálámà kúrọ́mọ kò mú wá alákọ̀ọ́kọ́ ni lọ́ba sálámà sì ń kẹ̀ dá ẹ ti dáhùn tẹnutẹnu kìí ṣe àkúnnú. asalaamu aleykum ó ní mo ti bọ́ kàn dáhùn òkè tètè náà bá wọlé kó kí ọ sọ́kù tó náà ní máa bínú pé kí pàápàá jùlọ ńgbà táwọn èèyàn bá ń jìjà láàrin ara wọn. èèyàn sálámà sí ọ dáhùn èèyàn sálámà sí ọ dáhùn á èèyàn bú ni ọ bọba ti bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ nù ká dáhùn sálámà ẹlẹ́ẹ̀kejì wà ìyá tuntun mari báma ṣàbẹ̀wò ẹ̀ tó bá sáré nu mùsùlùmí mùsùlùmí sáré ẹ mọ̀kọ́ lọ́mú láti ṣètọ́ni ọba mẹ́yìn náà agbọ́kọ́lọ̀ mú òun adúpẹ́ kó palẹ̀ mọ́ ajọ́ ti ṣètọ́ni ọba mú ọ. ọmọ wa béèrè pé kí ni kí ló ṣe ló ṣe lórí ìbò ọmọ ìyá rẹ bá pé kí ló ṣe ẹ wọ́n ní ẹ sọ̀hún kọ́ ni pé ṣé ṣé kò sí ọ bí ìgbà tí ọ gbẹ mi mi ọbẹ̀ ah, pa ọ ṣàbẹ̀wò ẹni tí bá ń sáré ó sì láàánú ẹ̀ torí orí ńlá àtẹ̀tàn ńlá tí ń bẹ fẹ́ni tó bá ti rù ẹ̀. àmọ́ má jẹ́ má jẹ́ ìkà tẹ́gbẹ́ ò ní bẹ ọmọ ìyá rẹ mùsùlùmí wà tó bá kópa burú ṣẹlẹ̀ eléyìí ọ̀dà kíkọ́ gbọ́ pé ah, jàǹbá ṣe dúkìá rẹ̀ eh, òun kan ò tiẹ̀ gbádùn ẹnìkan gbàtọ́ yọ̀ sí. tí rere bá ṣe tí dáadáa bá ṣẹlẹ̀ sí kò ní pọ̀ mọ́rí. ìrọ̀ eléyìí bí ìgbà tó ta ń yọ yẹn ni ọbẹ̀ wo bi dé aburú yẹn ti ọ́ dé kó fi lè ba àmọ́ bó wọn ti rẹ́rìn tó. tọ́ ká pe aláàárẹ̀ wò wọn sọ pé kẹ́ kó súùtì lọ o wọn sì sọ pé kẹ́ lọ sí oníkẹ́ lọ tàbẹ́là òfò kan bẹ̀ o ọmọ ìyá yín sáàárẹ̀ ń ṣe wò ẹ mú kí ìrònú rẹ̀ ó yí padà ìbànújẹ́ tó bá ló padà dìdùnnú pé àkàtà ah, ọmọ ìyá mi mùsùlùmí ó ń bẹ pẹ̀lú mi. ẹ tún ṣàdúrà fún الله العظيم رب العرش العظيم أن يشفيه أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيه أو لم يجي شو بجد àárẹ̀ ọlọ́jọ́ láàárẹ̀ ṣẹṣẹ anábì ni ó dìde náà lálàáṣà. ṣé wàá ti ṣàdó àwọn tuntun kì í ṣe pé bàbá imam ẹ̀fọn aládùá bàbá tẹ̀síìr ẹ̀yin náà ṣe sí ajánásì ẹ̀yin náà wó sí aránwá àti àdínì ẹ̀yin náà sọ sí kálánfọ̀m. أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيه يبقى وبربده sẹ́ni tí wọ́n bá ní kí wọ́n mọ̀ wọ́n kọ́ ń kí wọ́n ní kọ́ wọ́n ní bá lẹ́bù làwọn sàbẹ̀sẹ̀ yóò bá lẹ́bù. أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيه wọ́n ní kó wílẹ̀ méjì. wọ́n bá jẹ́ àwọn forí ikú ni ẹ̀rí tẹ́lẹ̀ omi kó sórí bí ẹrù. gbogbo ìjọba ni wọ́n mọ̀ tó ní ti pẹ̀lú Islam tó wá lédè lárúbá wọ́n fi ti pàlàbà rẹ̀ sí wọn ò ní kà ó lè lómi fẹ́ lè wọ sọ láti kọ́ wọn sọ pé tán wọn aláwọ̀ wọn ni wọn ló tóbi jù wọn ní. bẹ̀rù kí lóyún tẹ́lá rẹ̀ ṣe ní ọlọ́ọ̀bù ẹ̀tùbọ̀ọ̀ yóò wá yorùbá láìjẹ́ torí ẹ̀ ilé ìjẹba àwọn. واتباع الجنازة كيكتا سباكو كتلوكو رẹ̀ كتلوكو رẹ̀ دé ibi tí wọ́n ti bò mọ́lẹ̀ nínú ẹ̀tọ́ rẹ̀ ni ẹ má da ẹni tó gbé òkú ẹ má da tó pẹlẹpọ náà ló gbé débẹ̀ ní ọlọdà sí nínú ojúṣe mùsùlùmí lórí mùsùlùmí oníkẹtọ bá kú kábà dé ibi tó ti bò. ibi tó ti ẹ ká lọ bò kú mọ́lẹ̀ náà lórí tẹ tẹsílẹ̀ wa ẹnìkẹ́ awéwéwé báyìí ṣe ń wí alágídí ń ṣe ń pọ̀ lójú pé àwọn míì agídí tí wọ́n ń dínkù àmọ́ àwọn tí tí wọ́n ń pọ̀ ló ti pọ̀ jù ilé láti àti ilé láti bàbá tí ẹnì kan ò lè wá sọ kankan fún wa dáàmú ajẹ́pẹ́ kú pẹ̀lú òdo yìí torí pé ẹni ẹnìkan ò lè wá sọ kankan fún yín dẹ́yìn ọ̀mù tó ẹ kú tòdòtòdò yìí nù ẹjẹ ti fẹ́ràn bàbá yìí wọ́n ti fẹ́ràn ọmọ yìí náà tó kú kẹ́sílẹ̀ eke fẹ́ràn àbúrò eke kéré tó kú kẹ́ sílé èrò kù bàbá àti ìyá wọn máa sílé wọn ní káwọn máa sọ bàbá nù káwọn máa sọ ìyá rọ láti ẹ bá gẹ́ran wọn ní kẹ́ ẹ dín lógó ẹ máa jẹ ẹ má sì fúlé orí tẹ́ni kẹ́ gbé lọ. báwọn yẹn wọ́n tẹ̀lé okùn yẹn wọ́n tẹ̀lé wọ́n tẹ̀lé dórí tẹ́ inú wọ mùsùlùmí ni wọ́n ń pè fún un torí wọn sọ pé lé láti fi wọn ẹni tí ọba tẹ lọ́rùn kọ padà o ìwọ tẹ ló kù débi tí wọn sì fi wọn ti fi gbogbo ndọmẹsì òkú mi wọn kọ lọ sọ fúnfún ọ lọ sílé ilé ìjọba ẹ máa gbọ́ àwọn béèrè tí ò tí ò tiẹ̀ nílà káì wọn á gbé pé nígbà táwọn sìnkú lé táwọn di kèfèrí ni ọ̀rọ̀ pé ẹ ti kèfèrí ẹ ti kọ́ la sọ̀rọ̀ alẹ́ ti dó ń bí díà mọ bí díà tẹ́ ṣe ń kọ̀ sọ́yìn di kèfèrí tẹ́ ń bá bẹ̀rẹ̀ sí ní pé bàbá màmá yín tẹ́ ti sínú sàárẹ̀ ń bí díà mọ̀ fẹ́fẹ́rẹ́ àná di kèfèrí pátá korongodo yín kẹ́ ẹ má di kèfèrí náà ní Islam ti ní ẹ má sìnkú lé majority àwọn òkúta ẹ̀sìn sílẹ̀ ní ìsinmi bá ti di òòtà tẹ̀ ń bọ̀ bí ọba fura kí èso àwọn òkúta wà lágbo létí kó owó jọ́njọ́ wò bẹ̀. ẹ̀mọ́ yìí tó tún máa kó nǹkó òun tó kù ló jẹ lẹ́yìn ikú rẹ̀. lọ́pọ̀lọpọ̀ ṣùjọ́ sẹ́gun látàrí àtìkúlé àtìkúlé. ìwádìí tó tẹ́ máa ń tẹ̀ lókun lọ́bi tí wọ́n ti fẹ́ máa dá wákà o ìmọ̀ wọn ṣe ṣùgbọ́n àná ńlá kí ń jẹ́ bẹ́ẹ̀ àbá wọn gbé fọ́tò màmá kan lọ àbí bàbá kan wọ́n máa lu sẹ́lú wọ́n máa tó tẹ̀léra wọn wọ́n máa parọ́ tẹ̀ra wọn jẹ́ wọ́n ń kéwu lọ́wọ́ ẹni kú wa lédè wọ́n ń zàlù wá lánàá kú gbẹ̀mí ẹ̀ ìyá rere ni màmá wa irọ́ burúkú ẹ parọ́ fún mi láì kárí màmá tí ọmọ kí ó kí bàbá tó ṣe kí sábà ń kí ó gba inú máa fi láì kí. ẹ ní kó wá tó ń jẹ́ bàbá tí wọn máa lu aláṣẹ ìyá tí wọn sàlù aláṣẹ lọ́wọ́ tó ń ké wọn lọ́wọ́ ní kú wọlé tó ń sàlù aláṣẹ kú gbẹ̀mí èyí lẹ́yìn fọ́ ọmọ fọlọ́ àbí. tó bákan náà títẹ̀ ló kú lọ sí sáré obìnrin ọ̀gbọ́dọ̀ sí o haram ẹni kóbìnrin ọ̀tẹ̀ tó ilé ìjẹta àwọn ọkùnrin àtọ̀ wọ́n ìjẹ́ bẹ́tù dà wọ́n ìjẹ́ bẹ́tù dà wọ́n bàmà ìyá rẹ mùsùlùmí bá pè ọkọ dáhùn pípè tí wọn bá ti sọ báyìí lédè lárúbá ẹni kó pè ọ wá jẹun ó pè ọ wá síbi àpèjẹ pé á ń ṣègbéyàwó ẹni kẹ wá jẹun ẹ lọ ẹ lọ jẹun ekutu kíkọ ẹrú jẹjẹ lánàá kí àgbàdo tó dá ẹ lọ láti tó dákú kọ́ńtẹ̀ àmọ́ fẹ́ ìfẹ́ lẹ́fẹ́ fi hàn torí jẹ́jẹ́ yìí náà bá pẹ́ lómi ọ̀ràn yẹn ní kẹ́ dáhùn ẹ̀yà fi sẹ́fẹ́ sì mọ̀ pé wọ́n hùwà tọ́tọ́ takùtọ̀ lọ́nbẹ̀ ẹ̀yìn òsì nílẹ̀ kan fún ọ. àbí tó bá yẹ pé nìkan ti pè é ṣáájú tẹ ọjọ́ kan náà àsìkò kan náà lọ́bọ̀ jù. àbẹ́ ti mọ̀ pé àwọn èèyàn tó dolówó nìkan wọ́n pè sí wọ́n tọ̀fẹ́ fi yín tẹ̀sí wọ́n fi pè é náà pẹ̀lú ìtumọ̀ sí pé tọ́lá pè wá dáhùn. tọ́ tó bá jẹ́ pé ìtọ́lá pè wá sí ní ọ̀dá ni ìlú pè wá wá jẹun sí ànílọ́wọ̀ gbẹ̀ngẹ́ gbẹ̀ngẹ́ mọ́lìdì kan wá ní kẹ́ wá jẹun ọlọ́mọdé bá lọ́mọdé ní kẹ́ dáhùn tó bá pè é àgbẹ̀gbẹ̀ ìpò burúkú pọ̀ ìpè kọ́. àmẹ́nìkan ra mọ́tò wọn láwọn awẹ́ o nígbà wíwẹ̀ rẹ̀ wọ́n á rí kí wọn náà wá wọ́n máa ń fomi fọ mọ́tò wọ́n fi kùnú wẹ mọ́tò ògógóró nìyẹn. wọn náà wá lọ ibi tí wọ́n ti wẹ mọ́tò ọlọ́mọdé ọlọ́mọdé á lọ ibi tí ọ̀dà. ilé ìjẹba bàbá pè wá tí èsì ṣe tọ́takùtọ̀ lọ ni wọ́n ń ṣe tí wọ́n fi pè wá wá jẹun àlọ́. tẹ́ bá wá lọ ẹ jẹun o nínú àlẹ́ mùsùlùmá àti làǹdọ́ bá gbóúnjẹ fún yẹn jẹ́ o tẹ́ ẹ bá wá ṣe sùyàm ẹ̀ ṣàdúrà fún wọn àbí tó bá jẹ́ náfìlà ní sùyàm yẹn ẹ̀ tó bá wù ẹ̀wò Islam bàbàrà pọ̀ jọ́ńbẹ̀ ètò torí pé òórùn jẹjẹ ká àmọ́ yóò jẹ́ kí ìfẹ́ ó lágbára láàrin mùsùlùmí sí mùsùlùmí. ṣùgbọ́n ìsìláàmù tírèèni wa ló kọ́ wa lẹ́kọ̀ọ́ lópin ìgbà tá a máa ti tẹ̀lé pọ̀ ẹ̀sìn Islam nínú ọmọ rẹ̀ ọmọ pọ̀ àgẹ́sí fọ́nà ọmọ tí ó fowó ṣe tó fi tó oúnjẹ tó fi ní kẹwàá jẹun sùn ní pé bóun ti lágbára láàrin wa láti fi débẹ̀ tẹ́ máa pé ah, ah, inú wa dùn kí níka wọ́n gbóúnjẹ fún yẹn lẹ́ẹ̀jẹ́ o ẹjọ́ á ń tẹ́jú sáwọn yẹn sọ́ra o ẹjọ́ ojú dé ọkàn kò táyà gbèsè wa délé wọn ni epo ti jẹ pé ibi tó ń pè wá ni agbada ti ń ṣègbéyàwó oúnjẹ tó ń fún wa náà ni pé nǹkan ti ṣe ọ irú yín irú yín náà ní gbáríṣìkì rẹ á yorùbá wọn gbáríṣìkì ìtàdìtà ẹni tó ní wọn gbáríṣìkì ò ní nǹkan kan bá kí á ní wọn á gbà lọ́dọ̀ rẹ torí ọlọ sápọ jìyà lásán lásán ẹni tẹ́ fi pa tẹ́gbẹ́ zero one one ní gbàǹjo ojúmọ́ ọ̀kan náà sọ̀fẹ́ta tẹ̀yẹ̀ ń jẹ kí irun jẹ́ jẹ wọ́n ti wá ní kọ́ wá jẹ yóò fi gba one one one o tún ní wọn gba rìsíkì rẹ̀ ọ̀ọ́ á ah, nǹkan bẹ láwùjọ Yorùbá wa yìí. wọ́n tún wá sọ ma gbérọ́ lárugẹ àwọn kan náà tún ma jáwé sóbì ká ah, ẹja sọ̀rọ̀ ìfẹ́ sọ̀rọ̀ jẹ ọ̀ ọ́ gba rìsíkì ni gbẹ̀lẹ̀ ń gba rìsíkì yìí torí ẹ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ sànù àwọn èèyàn wọn ò lè ṣe wọn ò lè ṣe wọn ní ẹ̀ẹ́dẹ́ bá ti sùn yàmù lọ́jọ́ alùpàmì àbọ̀jọ́ àtìní tó bá ti di àsìkò sínú ẹ máa bọ̀ amọ́síláṣí báyìí àwọn ti pèsè oúnjẹ kalẹ̀ wọ́n máa dáná fún yín gbogbo ọjọ́ alùpàmì àtọ́jọ́ àtìní àwọn ń ṣe bẹ́ẹ̀ fi fẹ́ẹ̀sì fọlọ́ọ̀ àfà àwọn ẹran ọlọ́ọ̀tì ìdìbò sí à ń bá lọ à ń bá lọ tí tẹ́nìkan gbọ́ tó ní àti láti rí owó rẹ̀ àwọn ẹni tí ń lò ní lílò lílò lílò sáá ni àfi bí ọṣẹ tọ́ọ̀fù ni yóò bá gbà pé wọ́n ń lora wọn. ọba mu àwọn àìgbọ́lọ́ngbọ́ yẹn ti pọ̀ jù láwùjọ Yorùbá yìí òtún mọ̀ sí pé kò ọ̀daràn ọ̀hún ọ̀daràn olórí ikú wa o tó náà bẹ̀rẹ̀ pé òun fẹ́ dán òun bọ́ọ̀lù lè rádìsíkì rẹ̀ gbà àmọ́ àwọn afi ń tọ́ ọ lójú pé ẹnìkan ti tó lè gbá rádìsíkì rẹ̀ ò ní bì í ìgbọ́nà ti kọ́ sí kálukú fún ẹnìbọ̀dì ò lè gba tẹ́nìbọ̀dì ọ̀rọ̀pọ̀ bọ̀ lọ́wọ́ ti gbá rádìsíkì rẹ̀ ọ̀fọwọ́ nílé oúnjẹ omi ìwé ọyìn wọ́n tún fi gbá rádìsíkì yín ilẹ̀ Yorùbá lẹ́bù ni òtítọ́ wọ́n fi kíní kan kó oru ìdí rẹ wọ́n parí ìdíkì rẹ̀ ibi tó ọgbẹ́ lu tún sọ wọ́n fi parí ìdíkì rẹ̀ ọkùnrin alẹ́kẹ́ má tẹ̀lé má kó tó ẹsẹ̀ ma atẹ́kùn tó atẹ́kùn kọ́ atẹ́kùn ẹnu tún fi parí ọlọ́run ẹlẹ́dàá wa kò ní gbé ní yorùbá lẹ́bù yẹ́s wọ́n ní wọ́n máa gba sunday fún pé sátidé léèyàn lọ wọ́n máa forí ara wọn gba pààrọ̀ wọn ò ní rọrí jẹ́ fi gba pààrọ̀ ṣẹlẹ́ mùsùlùmí gidi ni wọn láíláí ẹjọ́ bá lò wọ́n dẹ̀ wò yọ dẹ́sẹ̀ wọn ò ní rí wọn pèsè ẹgbẹ́ mùsùlùmí ni wọn àbí wọn náà sọ àbí bìdí yẹn ni wọn lájọ́ mùsùlùmí gidi bá dọ̀ kò sẹ́ni náà wọn ò ní bí dípò pé ọ àbí ọdaràn torí àkàràmọkọmọlá ìmánì ọ̀pọ̀lọpọ̀ náà irọ́ ni ìmánì mùnàfíkì tó pé àti islam tó bá ti pé àbí òye wa torí di bá pé yín wá jẹun ẹ lọ jẹun àtàkùn tó wá bẹ lọ́dọ̀ àwọn yorùbá yìí kọjá wọ́n pè fẹ́ àlejò tó wọ̀ lónìí ó ti wá wà ńlẹ̀ yìí ìtújọ́ mẹ́ta mẹ́rin ni wọ́n á gbà tó wá di ní ọ̀la inṣàlá ọ̀dọ́ alẹ́ ti jẹun ọ̀sán o ọ̀dọ́ alẹ́ ti jẹun alẹ́ o kájẹ̀ tó fi láǹfààní àti gbọ́ ìròyìn àwọn èèyàn wa tí wọ́n wà níbi tẹ̀ ń gbé tó bá sì wá bí nǹkan dáadáa ètò àpò àwọn ìyàwó yẹn tó wà lá èyí náà lọ ẹ̀ ń bọ̀ ẹ̀ àti ẹni ilẹ̀ ní tí wọ́n ṣe ní àyọ̀bá lẹ̀. ẹ̀rẹ́ máa ń hùwà rẹ̀ láti má kojú ẹ wá lọ́wọ́ àti ńgbà bá dé wọ́n ti wá ti oúnjẹ tí wọ́n á bíọ̀ lóríṣiríṣi ẹran lóríṣiríṣi ká ní hmm, wọ́n ní ọkọ̀ọ̀kọ̀ jẹ. ìyẹn ìgbé wọn bá pa ní kọ́kọ́ kúndó. àyọ̀bá lẹ̀ àwọn àṣà burúkú wọn ó kọ́ wọn wọn nítorí kí yóò ṣe ni pé òkè èmi ní kí kókó jẹjẹ tó jẹ bàbá ẹ máa lọ bí ẹ ẹ máa lọ bí ẹ ti wá ẹ lẹtọ bá pàlè. nínú àwọn ọ̀wà burúkú burúkú àbí kó tó máa bó oúnjẹ nǹkan wọn fẹ́ jẹ́ kí òun ó kan ìsàlẹ̀ abọ́ torí bóyá bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ gbò sí. oògùn oògùn yìí sáà ní sáà ní táwọn gbàgbọ́ wọn rò pẹ́lú mi náà sí nítorí wọn sọ pé ìdẹ́sẹ́ ẹ̀fẹ́rìlò mọ́rù ìdá ẹ̀dùnkún náà nù. gbogbo ẹni sísẹ ọwọ́ rẹ̀ ọba ti da irun rẹ̀ ò ní da ètí da àwọn èèyàn láàmú dáhùn láwùjọ Yorùbá jù ibi ọwọ́ wọn burú èrò wọn ò lè da láéláé bí ìsísẹ́ ìjọba wa ni wọn lẹ̀ ṣé ìjọba bá tún àgàyè ṣe dáadáa tẹ̀ tuntun ṣe ṣe wẹ́ àwọn yòókù ẹ̀kọ́ ẹ̀rù ṣẹṣẹ ibi tẹ́ rù wà ní ọ̀sán ju ẹ ẹ jẹ́ ìjọpọ̀ bí alẹ́ lẹ́yìn lábá yín gbọ́dọ̀ láyé náà. ìyẹn tóbi tó ti gbà fún mu sínú. oògùn ìsáàdì sáà ní yorùbá lẹ̀ wọ́n sì sògùn títí adúpẹ́ bọ́lọ̀ fẹ́ wọ́n kú láwùjọ yorùbá àbí wọ́n máa kú. àlẹ́kùn oògùn òfòògùn àdánù oògùn rádaràdà oògùn kátàkátà oògùn tó ń báyé wọn jẹ́ tó tún bá òkè yá mẹ́tẹ̀ òkú sáni sáà ojú ẹ̀rọ mi ọ̀pọ̀ bíi tàgbákò ọmọlẹ́yìn ṣe sọ́ọ̀nì torí ògùn àwùjọ bíi lẹ́yìn ẹjọ́ náà bá fi irú wọn ṣe àdánwò fún tó ṣe ń bàbá rẹ̀ ó fi irú àwọn páàkì burúkú tó fi ṣàdánwò fún tó ṣe níyà rẹ̀ àtúkọ́ ọmọ ṣàdó àbá àtúkọ́ ọmọ ṣàdó àwọn páàkì òfin àwọn ìgbọ́lọ́ngbọ́ ìgbọ́lọ́ngbọ́ rárá wọ́n lè máa pé ẹ̀sìn wo lẹ́ ń ṣe fẹ́rẹ́ à bàbá yìí náà lè fún wa lórí Islam kò bí òbí lórí mùsùlùmá ìwọ ni mùsùlùmá tó ara wọ́n tó ẹlẹ́kẹ̀rin. àbí wo ọlọ́lẹ́sọ̀rọ̀ tó sùn náà wọ̀ ẹ̀ tó wọ́n lọ́jọ́ náà lọ́jọ́. ọjọ́ ìṣúná ìṣẹ̀lẹ̀ àpò oní ẹni pé tí èèyàn bá sín tó bá fi lè sọ pé alihamdulilah kẹsàdó àfọ gbogbo mùsùlùmí tó bá ti sín yóò sọ pé kí ni àwọn tá a gbọ́ asàdó àfọ oní wọn sọ pé tashmid a sọ pé yarhamukallah yarhamukallah ẹjẹ akọ dáadáa o torí pé àwọn èèyàn mi máa ṣe pé o fún àwọn ọgbọ́n tí wọ́n wí o wọ́n ní yàrá yàrá mọ́ta yàrá mọ́ta yàrá yàrí wọ́n kọ́ ilé ẹ̀rọ báríkà báríkà ó bí mọ́ ó bí mọ́ tó yàrá hàmù kan wọ́ akọkọ tó ní wọ́n sọ fún kí tẹ bá máa wí ẹ lọ mọ́ta kálukú ọ̀ máa lẹ́yìn máa wo dírámà tí máa tẹ̀lé tí ẹ bá di oríṣiríṣi kẹlẹ máa gbọ́ ó túmọ̀ sí káwọn èèyàn dààmú pẹ̀lú ẹ̀sìn wọn ọláhìn torí ẹ̀yà rahamuka allah nínú ẹ̀tọ́ mùsùlùmí lórí mùsùlùmí ó sì yẹ ká máa sojú kòkòrò láti rí i pé ẹnìkan ò sí kó dúpẹ́ fọlọ́ láì jẹ́ padà lóńbẹ́ ọwọ́ àdọ́wọ́ gbogbo ẹni tí ń sin náà ó dúpẹ́ fọlọ́ o kí ni wọ́n wí kí ni wọ́n kí ni wọ́n san fún ọ. wọ́n sọ pé mo dúpẹ́ fọlọ́ àwọn sọ pé fọlọ́ wọn kẹ́ ọ wàhálà wọn àti orí pé o dúpẹ́ fún lórí sísí tó sí. àmọ́ báríkà báríkà tó eléyìí kò nítumọ̀ téèyàn bá wá gbàgbé láti dúpẹ́ fọlọ́ ẹ̀yìn ara lé. a ah, ló fi sọ alhamdulilayi alhamdulilah ibi pípọ̀ alhamdulilah káwọn olè sọ pé rahmatulah rárá o tọ́ba ní sọ ẹ̀rọ amúadó àtìyẹn lọ́wọ́ kò tún tọ́kùn ẹ̀ pẹ̀lú. lẹ́yìn tẹ́yìn bá ṣàdúrà fún ọ náà aṣọ pé yahdikumullah wa yuslihu balakum yahdikumullah wa yuslihu balakum. sábà kọ̀ọ̀kan tiẹ̀ tó fẹ́ pẹ́rẹ́ àṣìṣe ibẹ̀ ṣe pẹ́rẹ́ tẹ́lẹ̀ kejì ah, ọ̀gá. ẹlòmí lè sọ pé yọ̀ǹgà fẹ́rù lọ́wọ́ lẹ́dá yọ̀ǹgà fẹ́rù ó ní yọ̀ǹgà fẹ́rù. tó rárá yarhamukallah yahdikumullahu wa yuslihu balakum. ẹlòmí tí a lè fẹ́ yahdi kutuku balakum yahdi kutuku balakum yahdikumullah wa yuslihu balakum. tẹ́ bá gbọ́ pé yẹn ti wọ́n ti alhamdulillah. gbogbo ojú kòkòrò lọ́yẹ kẹsẹ̀ láti rí kẹ dáhùn. Níbi tí alimọ́ Abu Dawud rahmatulahi alayhi wọ́n wọkọ̀ ju omi bá wọn travel. ọkọ̀ ojú omi tí wọ́n á rìn jìnnà díẹ̀ wọ́n á gbẹ́ nìkan létí bèbí odò tó fi tó pé alihamudulilayi Abu Dawud wọn fẹ́ dá lóhùn wọ́n fẹ́ gbàdúrà fún un. ó wá san dínàrù ọgbọ̀n àkókò dínàrù yẹn máa ní tí wọ́n fi yọ zakat táàtì ṣòro fún one million point kìíní kan lónìí ó wá san dínàrù ọgbọ̀n tó ń lọ bí two million naira abẹ́rẹ́ rí nǹkan ó wá ní kó tún dùn padà títí bèbè odò owó àti padà ní pàtó adébẹ̀ ó tó ti sọ pé alihamudulilayi ṣe yàrá wọ́n á ní káwọn máa lọ ní. wọ́n ọ̀pẹ́ wọn jìnnà oorun bá gbé àwọn tó wà náà kọjú omi lọ. wọ́n á gbọ́ tí olùpèpè kan pèpè pé Abu Dawud rahmatullahi alayhi ó ti ra ìkí ọlọ́run pẹ̀lú tẹ̀lẹ̀ túwúdà dìínà ara pẹ̀lú ọgbọ̀n dìínà rùtọ́ náà yìí torí kí wọ́n lè tó ń padà kó wọn lọ sọ pé yarhamukallah. àìmọye ẹ̀kọ́ ló ti sílẹ̀ gbẹ̀rẹ̀ lónìí tó fi alihamudulilayi tó dáhùn ó lẹ́yìn dá tó fi alihamudulilayi tí wò tiẹ̀ máa ń dáwí torí àyíká gbìyànjú wọn ní sísín ọ̀dọ̀ Ọlọ́run ti máa wá àmọ́ yíyáwó ọ̀dọ̀ ṣètọ́nù ló ti máa wá torí ẹni ẹ̀sìn Islam sọ pé tí yíyáwó tí yíyá bá wá ẹ dá padà lófin ọbẹ̀ ṣe lágbára máa èdè pé bí ẹ ṣe ń wá tó ń fẹ́ kọ́ ya gbogbo nọ́mbà thirty two náà máa ti ń bọ̀ ọmọ dàdú ó dàdú ó dàdú lọ́nà tí òfin ní tí òfin ní mú kankan jáde gà ó ti gbọ́dọ̀ ya ẹnu rẹ lẹ̀ nígbà tó ń yan ó fọwọ́ di ẹnu ẹ lóṣù àná bìsọ̀ ọ̀la àṣẹlá ní fọwọ́ di ẹnu kẹ́sì tọ́ ní ọmọ kú bẹ́ẹ̀. dára àwùjá máa yan kí ni wọ́n kọ́ yín kẹ́ ẹ máa wí. àwọn òbí lẹ́yìn ní ṣètọ́nù ó ti dọ́dọ̀ sí iná á arére òfin kankan sí Islam nípa wù sáàmbá yẹn wọ́n kàn sọ kọ́dọ̀ ṣètọ́nù ní ti máa wà ní. ṣé wàá rí káàrọ̀ ọ̀rọ̀kúrọ̀ táwọn ọmọ lórí láti kéèké ó léwu sá kì í ṣe gbọ́nù wọ́n láàyè kì í ṣe gbọ́nù tí ẹ bá yẹ ó ti sọ pé àwọn olùdílé àkókò rẹ ti fẹ́ ń bò láti ìsìn wà. <laughs> subhanallah. ọ dàbí dẹ́tọ̀rọ̀ sí ọmọ lórí láti rọ́ńdọ́rọ́ńdọ́ pé ńgbà bá sàlù alásán ẹ bá sọ pé Allahumma ij'alni minat tawwabin waj'alni minal mutatahhirin mhm. waj'alni min ibadika as-salihin ọlọ́run bàbí dá tuntun láti ọmọ ọlọ́mọ lórí láti kó tó bọ́ lọ́wọ́ sílẹ̀ ló fi jẹ́ kó da ká mà ibi lè mọ kí ó dáadáa ká tó dé kọ́ máa bá a kó àwọn ọmọ ìjọ. kìí so ní kẹtẹkẹtẹ kìí ṣe ẹni tó dòkun rí rẹ̀ torí pé bí olùkọ́ bá ṣe rí làwọn ọmọ náà padà rí nígbà tó olùkọ́ ọmọ kí ó pè lórí ìsáàsúlísí ìsáàsúlísí láti láàrúlù kí ó náà nù ọba ti lé àwọn ọmọ ọlọ́mọ lẹ́nu wàláhì tẹnu wọn bá wálé gbẹdọ aláfẹ túmọ̀ sí kákúkú rọmọ tí wọn ti pọ ní kankan pé wa eléyìí ẹ máa tún ṣe ni ẹ máa tún ṣe ni títí láéláé ẹ panalbéètì ẹnu ẹ títí kò ní straight ìrọ ti kókó kókó sí. ìwáyà mi tó wá sọ pé mẹ́fà lẹ́tọ́ mùsùlùmí lórí mùsùlùmí nínú tó kún ni pé wọ́n yé zan sàn fàájà fàǹfà tó bá tọrọ nàìjíríà àlọ́dọ̀ rẹ̀ ṣe nàìjíríà tí mùsùlùmí bá bọ́ tó ní wọ́n kẹ́kọ̀ọ́ gbà níyàn ẹgbà yàn jù ẹgbà yàn jù lè jẹba bínẹ́sì àtúnlọ́bí eléyìí nínú nǹkan jáde sí mú àǹtẹ̀ ó náà ní pé ìdá ẹlẹ́kẹ́ ìtọ́hún fẹsẹ̀ lè máa rè tó pàdé rẹ̀ sálámù yìí àdéhùn alákọ̀ọ́kọ́ nìkan kí tọ́ba sálámà sí ọkọ̀ dáhùn adéhùn sálámà àti dídáhùn ìwọ mùsùlùmí lórí mùsùlùmí méjèèjì. bákan náà àdéhùn tó tọ́ka sí wípé wọ́n yí dáadáa àìkẹfẹ́ ẹ̀jẹ̀m tọ́ba fi ọkọ̀ dá lóhùn àti sọ̀yìn wọ́n yí dáadáa ń sáhàkẹ́fẹ́ ń sà tọ́ba tọrọ pípé sí òun létí àbíkọ́ níyànjú gbáyọ̀dé gbogbo àwọn yòókù ó ti wá nùtọ́ alákọ̀ọ́kọ́ tó wàá tọrọ pé kọ́ gbọ́yànjú kọ́ gbáyànjú tí mùsùlùmí bá bọ̀ tó ti bí ọ léèrè nípa nǹkan kan tó o máa ń pa rẹ̀ ọ tó o máa ń pa rẹ̀ ọ sọ lábẹ́ tó bá tọrọ kọ́ gbọ́n márùn kọ́ gbọ́n márùn ńlọrọ tọkùnrin bá fẹ́ fẹ́ àwọ̀ àbóbìnrin bá fẹ́ fẹ́ àwọ̀ wọ́n bá fẹ́ lọ́kọ. ẹni tó fẹ́ lọ́kọ àbóbìnrin tó fẹ́ níyàwó lọ́ abọ̀ pépépé nìkan lọ́ abọ̀ ló kọ́ tiẹ̀ lọ́ abọ̀ pé ẹ dákun kí lẹ mọ̀ nípa arábìnrin báyìí. lọ́rọ̀ mọ́ ẹ pé ọmọ ọ̀pọ̀lọpọ̀ nínú ìṣesí rẹ̀ oṣù pàmọ́síọ̀ tọ́ ó ní kó gbóyún ọdún kó sọ fún un nípa tí ò ń béèrè tí ọba máa ń pa rẹ̀ ọ̀sọ̀ a ọmọ yẹn o ó ti ẹ̀ méjì jù ó sì lẹ́sìn ọ̀rọ̀ nu tó náà bá ti gbọ́ aláṣẹṣe ńkọ́ yọ máa ṣèṣe rẹ̀ àmọ́ alábẹ́lúbẹ́lú abẹ́bẹ́ rẹ̀ ó ti pọ̀ jù kọjá ó sẹ́ńtì ò léwu sẹ́ńtì ò léwu ó léwu báàsì ọjà wéwì tó aláṣìṣe ńkọ́ yọ ọmọ àṣìṣe rẹ̀ bẹ́ẹ̀ náà ní tó bá gbóbin náà lọ́wọ́ bọ̀ pé ọ̀dà lágbájá mọ̀ fẹ́ fẹ́ mi ó sì mọ̀ pé mọ̀ wọn kí lẹ̀ mọ̀ ń pa wọn pé ha eléyìí ó burú ó burú tó bá rọ ọmú bí wọ́n ṣe ń wọ̀ yìí. <laughs> eléyìí a kọ́dà ẹni dáadáa ni ẹni dáadáa ni wọ́n ká irọ́ ọmọ lẹ́nu rẹ̀ ó sì jáde sí kẹfẹ́ sẹ̀sẹ̀rẹ̀ ó kì í kí lóun fẹ́ ká sọ ń pa tiẹ̀ kí ni wọ́n fẹ́ ká sọ ń pa tiẹ̀ káàkiri wọn tẹ̀ wá béèrè pé lágbájá kí lẹ̀ mọ́ ń pa tiẹ̀ tó ìwọ náà ìwà rẹ ní ọ̀sán lọ́mọ fún gbogbo olú àwọn ọgbọ́n mi ń gọ̀ tó ń sèun àwọn èèyàn náà ti ń ká tiẹ̀ sọ ọmọ gbẹ̀wìrì o má fẹ́ o ewu ń gbẹ̀wìrì náà sọ̀rọ̀ lọ́dọ̀ àtọ́ bá gbẹ̀dì tó ọmọ ọmọ à bí wọ́n fẹ́ wò ọkọ̀ọ̀kọ̀ kọ́ bọ́ọ̀dù o ah. èwe lẹ́lẹ́yìn náà bẹ̀rẹ̀ lọ́dọ̀ àtọ́ bá gbẹ̀dì akérèmọ̀ fún mọ́ wá ìwà kálukú ni ó jẹ́ wọ́n pé èèyàn dáadáa ni olóyìn ni wọ́n jẹ́ wọ́n pè ní èèyàn abóni torí rẹ̀ kí ni wọ́n rò fún wọn sọ ń pàtẹ ìwọ náà lọ kọ ọlẹ fún àwọn èèyàn wọ́n lọ kọ sórí ahọ́n wọn wọ́n kàn wí orí òye wa rántí dọ́tọ̀ ń jà tí gbogbo èèyàn ń bẹ̀ ọ́ tọ́mọ kọ́ sọ àwọn ọ̀rọ̀ kan jáde tí wọ́n rántí mọ́ ọtọ́lé àwọn èèyàn lọ́nu wọ́n ti ń wọ̀ kó ní ìtìjú tẹ́lẹ̀ lọ́sọ̀ fún wọn òbí bàbá lólu ẹ̀dá aládùúgbò yìí òbí bàbá mọ́mọ́ sọ̀rọ̀ bàbá kan wọn òbí bàbá ńlá kì gbàdá bàbá àwọn alọ́bí léèrè kí lè mọ̀ gba alágbájá pé ẹ́ bẹ́ẹ̀ bá fọmọ fún ẹgbẹ́ tán báwọn kí tiẹ̀ bọ́ ọdún. àsìkò sáàsì ń bọ wí tó gbọ́ táwọn kọ́ máa jẹ́ ewúrẹ́ gbé ládùúgbò tó gbé tó sọ sórí gẹ̀lẹ́ tí wọ́n náà fò tẹ̀lé gbogbo ẹ̀ làwọn èèyàn rí lọ́tọ̀ bá fẹ́ fẹ́ àwọn ọ̀gbẹ́ tání òbúrú òbúrú ajẹ́wúrẹ́ gbé mi tó gbogbo ẹ̀ làwọn èèyàn náà rí àsìkò tó ti tọ́mọ tó nítìjú wọ́n ń fún wa wọ títí ọ̀hún ọ̀sán ọ̀sán dáhùn ọmọ nítìjú pọ̀ ọmọ tí èèyàn fi tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́dún tẹ ẹ mọ̀ pé ń o ọ́ wọn náà ló ṣe tiẹ̀ lẹ̀ onítọ̀ náà ló ṣe tiẹ̀ lẹ̀ báyìí lè òní dúdú kó sọ di funfun kó funfun kò ní funfun kẹ́nìkan fẹ́ bọ́ ọ ọlọ́run á bẹ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kọ́dà kó kó tún wá jù kọ́nà wa lọ láti máa ṣe dáadáa ó lè wá jìnnà sáìdá subhanaka allahumma wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.